إمران شيخنا إمران أبو نجيب لها حفظ الله شيخنا وجعله الله في عنايته بإذن الله تعالى ثم منه وانتقل إلى شيخنا المحاضر مباشرة فضيلة المحترم الذي جاء من بلده الزمان جاء من سلطان الزمان حفظ الله شيخنا وختم الله هذه آه، السيرة أو ختم الله هذا السير العظيم في سبيل نشر الدعوة الإسلامية في ميزان حسناته وفي سجلاته يوم القيامة هو الشخصية الكبيرة المتمثلة في شخصية شيخنا إبراهيم السعدي الصعدي حفظه الله قولوا امين ثم الى شيخنا الجليل المعروف آه، يد اليمنى لشيخنا الفاضل شيخنا المحترم سليمان حفظكم الله تبارك وتعالى ثم منه الى شيخنا الجليل هذا الذي جلس آه، بجنب هذا مع اني لم اعرف اسمه نعم شيخنا رضوان حفظهم الله تعالى ثم منه إلى شيخنا الذي جلس بيسار شيخنا وإلى شيخنا وإلى أئمتنا الجلساء ثم إلى الجالسات حفظكم الله جميعا ثم إلى الطلبة حفظكم الله تعالى آه يعتبر هذه الجلسة أو الجلسة كما يقال يعتبر هذه جلسة مصغرة من جلسات معتمدنا العظيم فالجلسات الكبيرة الكبرى ستقع لنا بإذن الله تعالى التي تجمع في كبار العلماء والمفكرين من العالم كله فالآن نبدأ بإذن الله تعالى بما تيسر من القرآن فننادي الشيخ الذي سيتولى بهذه المهمة وهو الشيخ الفاضل آه سليم مجيب سليم يوسف يتفضل سليم يونس يتفضل مشكورا السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم

Gracias. ان شاء الله تعالى الشيخ سيتولى هذه الخدمه بنفسه فليتفضل فضيلته مشكورا منا ومهجورا من الله سبحانه وتعالى. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وجميع من والاه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أخوة الإيمان نور الكرام أيها الأحبة جميعا السلام عليكم ورحمة الله وبركاته أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي علي محمد رسول الله وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار آه، أصالة من نفسي ونيابة عن مجمع دار النعيم للعلوم الشرعية بنيجيريا مدرسة وجماعة ومسجدا وكافة الجوانب التي تنتمي إليها أو ينتمي إليها مجمع دار المعنين نرحب بفضيلة الشيخ الأستاذ النبي أستاذنا الكريم الشيخ إبراهيم السعدي من سلطنة عمان أرحبه إلى البقعة المباركة بقعة دار النعيم طبعا طبعا الشيخ جاء للمشاركة في أشغال مؤتمر مجمع دار النعيم الذي يبدأ غدا نشاطاته العالمية يبدأ غدا بإذن الله لكن فرصة طيبة كان فرصة طيبة لنا أن يكون الشيخ معنا خلال هذه الأيام قبل بداية أشغال المؤتمر لذلك انتهزنا هذه الفرصة الذهبية لنستفيد من جزارة علمه ليقدم لنا محاضرة قيمة بعنوان التسامح إذ التسامح خلق إسلامي يجب أن يتحلى بها به كل مسلم غيور لدينه أشكره على قدومه وعلى تحمله وعلى قطعه الفيافي من سلطنة عمان إلى دولة أليجيريا وأسأل الله سبحانه وتعالى أن يجازيه على هذا السفر وعلى هذا الأمر الإسلامي القيم خير الجزاء ولا شك أن شيخنا إبراهيم السعدي من أهل السنة والجماعة في دولة في سلطنة عمان لذلك كان الترابط الأخوي شيقا بيننا وبينهم مرة ثانية نرحبكم فضيلة شيخنا إلى دار النعيم ترحيبا يليق بمقامكم وتكبيرا لقدركم ولتعلموا أنكم نزلتم في دار النعيم ليس ضيفا وإنما نزلتم أهلا وأنتم بين إخوانكم وأنتم بين أشيرتكم لتشعروا أننا جزء منكم وأنتم جزء منا ولتعلموا أن الذي ربطت بيننا وبينكم هي حبل الله المتين وهي الأخوة الإسلامية الصادقة الأخوة الإسلامية الصادقة التي ربطت بين أهل مكة وأهل المدينة التي ربطت بين الأسود والأبيض التي ربطت بين أهل الهبشة وأهل مكة لتشعروا تماما أنكم بين إخوانكم وبين أهليكم بل أنتم أهل لي تديما وفي هذا الوقت المبارك أشكر جميع الذين ساهموا في إقامة هذا المؤتمر كما أشكر الحضور الكرام كما أشكر الضيوف الكرام الذين نزلوا في الفندق حاليا أبشركم لأن عدد الذين نزلوا في الفندق حاليا قد يفوقون عشرة ومن دول شتى من أمريكا ومن السعودية ومن سائر العاج حتى ومن ومن دولة كونغو ومن دولة كونغو وهناك إخوة أخرى فاتني ذكرهم حاليا وأخيرا دون الأخير أخيرا دون الآخر أشكر الشيخ وأرحبه وعدوا له الآن ميكروفون ليواصل محاضرته بعنوان التسامح فجزاه الله خيرا أشكر الحضور والسلام عليكم ورحمة الله وبركاته. إذا كان عندكم شيء تفضلوا لم يكن هنالك كثير إلا أنني فقط أريد أن أقول للمستمعين الكرام من كل مكان أن المحاضرة هذه مخصصة لل أقول المستعربي المستعربي فقط إن شاء الله تعالى حين انتهاء وأثناء المحاضرات يمكنني أن آتي إلى هذه المنصة لترجم بعض الكلمات حتى يفهم الجميع فجزا الله طيب يعني يتوقف عند كل أو لا لا لا واصل طيب ان شاء الله ثم بعد المحاضره اكثر الجالسين يفهموا العربيه طيب طيب معظم الجالسين يعني طيب طيب بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه وسلم أما بعد فأحيي حقيقة وأقدم شكر الجزيل للأستاذ الدكتور الأستاذ الدكتور عمران يعني المشرف العام والمدير العام لدار النعيم مجمع دار آه، النعيم للعلوم الشرعية وحقيقة يعني الإنسان دائما آه، يحاول أن يغترف من علوم الآخرين وأنا لست مثل ما قال الدكتور آه، عمران بهذا المستوى ولكن أعتبر نفسي أعلى طالبا من طلاب العلم أعتبر نفسي طالبا من طلاب العلم وسبحان الله نسأل الله تعالى أن يوفقنا في إلقاء هذه المحاضرة كوننا يعني سبحان الله نسعى إلى عملية الاستقرار عملية التعايش السلمي بين شعوب الأرض قاطبة سواء كان من المشرق إلى المغرب من الجنوب إلى الشمال فنسأل الله التوفيق والسداد من ذلك يعني بالنسبة لموضوع التسامح ربما يكون موضوعا آه، تآلفت عليه بعض المجتمعات وبما أننا نحن الحمد لله في دائرة الإسلام دائرة الإسلام الأخوة الإسلامية وكذلك في الأخوة الإنسانية كلنا يعني الله سبحانه وتعالى قال يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم فهنا يعني الهدف من خلق الناس هو التعارف التعارف والتآلف هذا ما خلق عليه الإنسان وبعد ذلك طبعا تطورت الأمور سواء كان يعني من عصور ما قبل التاريخ أو بعد التاريخ والرسالات السماوية التي جاءت من الله سبحانه وتعالى في هذا والتسامح يعني منهج التسامح بمعنى أنه القدرة على القدرة على إدارة الاختلاف إدارة الاختلاف أي يكون سواء كان الفرد أو المجتمع أو الدولة تستطيع أن تدير الخلافات المشكلة والآراء الأفكار والآراء المختلفة بين الناس فكل ذلك يعني يؤدي على عملية التسامح عملية التفاهم من خلال القدرة الحقيقية على إدارة منهج الاختلاف الاختلاف البشري الاختلاف البشري هذا الاختلاف طبعا يكون شاملا ولا يحدد بمنهج معين سواء كان اختلاف في المجال السياسي في المجال الاقتصادي في المجال الاجتماعي كذلك في مجالات آه، مجالات الأديان سواء كانت الدين الإسلامي أو بقيتها من الأديان سواء كانت أديان أرضية أو سماوية فالمهم يعني كيف ندير هذا الخلاف وكيف ندير على هذه الآراء والأفكار آه، التي ربما تتجدد من جيل إلى جيل من جيل إلى جيل فبخلاف ذلك عدم الاستطاعة أو عدم استطاعة الفرد أن يدير هذا الخلاف يعني يكون التطرف ويكون منهج منهج العنف حاضرة لأن دائما هناك منهج التسامح وغير التسامح فهكذا تكمن أهمية منهج التسامح في الحفاظ على الكائن البشري عملية الترابط والتآزر وكل شيء فعندما يكون منهج التسامح حاضرا تكون أهمية لبقاء العنصر البشري نحن رأينا سواء كان قرأنا من الماضي أو الحاضر يعني كيف دمرت تدمرت الشعوب تدمرت البنيان كل راجع مرجع ذلك على عدم وجود منهج التسامح وربما القارة الأفريقية أو قارة آسيا وغيرها من القارات شهدت حروب طاحنة وأحداثا يعني مستمرة سواء كانت سابقا أو العصر الحديث على سبيل المثال للحصر يعني ما حدث في رواندا آه، المشكلات التي حدثت بين التوتسي والهوسو يعني كثير آه، آه، يعني قتلوا وتدمرت البلاد إلى ما آلت إليه الأمور وبعد ذلك يعني شبه تحققت عملية تحقق عامل الاستقرار والتوازن هنا الآن ننتقل إلى النقطة الأخرى حول ما هو الأثر من هذا منهج التسامح الأثر الحقيقي من أثر آه، التسامح هنا عندما يكون منهج التسامح حاضرا في الدولة أو في المجتمع تكون هناك عوامل كثيرة عوامل كثيرة تسهل عملية نهوض الدولة نهوض الأفراد نهوض المجتمع يعني المجتمع يعني تكون طريقة التعليم سهلة يكون طريقة تنفيذ المشاريع أسهل في الدولة هنا يحس يعني المجتمع أو الأفراد عامل اطمئنان عامل تعايش عامل آه، تآزر وترابط هذه الآثار الفعلية لمنهج التسامح آه، يكون أثرها محسوسا على الدولة ونحن حقيقة كثير نرى أن بعض الدول شرعت قوانين وتشريعات اللهم ربما تكون قد مكتوبة يعني في دساتير وفي أطر ولكن البعض منها فقط آه، مسطر على السطور ولكن يفتقد إلى المنهج التطبيقي لهذه الأفكار ولهذه آه، الأسس التي آه، تم تأطيرها سواء كان على مستوى الدولة أو على مستوى الأفراد أو كل شيء ولو رجعنا إلى في الماضي يعني كانت بعض من القبائل يعني لها أعراف ولها عادات وتقاليد فكانت متماسكة كانت مترابطة طبعا كل دول العالم لا يحصر دولة عن دولة أخرى فبعد أن جاء الإسلام حاول أن يصهر كل هذه الخلافات والنزاعات والشقاقات كلها في بوتقة الأخوة بوتقة الأخوة الإنسانية وإن لم تكن في بوتقة الأخوة الإنسانية حصلت في الأخوة الإنسانية طبعا بدءا من مكة المكرمة كذلك المدينة المنورة وكما أشار فضيلة الدكتور يعني الحبشة بعد ذلك التطور الذي حدث هذا بالنسبة للمنهج الإسلامي والرسالة المحمدية التي جاءت رحمة للعالمين تهدف إلى عملية التيسير وليس التعسير التقارب والتآلف وتبتعد عن الخصام والشقاق والفراق لكافة المجتمعات هكذا وبالنسبة ننتقل من هذا السرد آه، عن منهج سامع لننتقل إلى تطبيق العملي في بعض من الدول في بعض من الدول ولا يعني أن نتحدث عن هذه الدول أن تلك الدول يعني امتازت بالدولة الفاضلة يعني لا توجد بها أخطاء أو لا توجد بها آه، سلبيات لا فقط ولكن أدى آه، هذا المنهج إلى عملية ازدهار حضاري والتطور الصناعي والتطور آه، البشري فلو أخذنا على سبيل المثال قرى شرق آسيا يعني انظر الصين الصين كانت يعني حضارة ما قبل التاريخ الصين كانت حضارة ما قبل التاريخ ولها سمات كثيرة متعددة وبجانب ذلك نأتي إلى مصر دولة مصر الشقيقة كذلك حضارتها ما قبل التاريخ وهي كانت سابقا امتدادا للسودان والكل يعرف طبعا العصر الذي عاش في آه، الفراعنة وما آه، قدموه للبشرية سواء كان أشياء إيجابية بغض النظر عن الأشياء السلبية وبعد ذلك نأتي إلى عمان عمان سابقا كانت حضارة حضارة ما قبل التاريخ وبعد ذلك ازدهرت عند دخولها الإسلام فكانت عملية الترابط تواجد بين شرق آه، آه، جنوب شبه جنوب الجزيرة العربية وكذلك القارة الأفريقية فبالنسبة للصين يعني كانت فترة ضعف وفترة هوان إلى أن جاءت الحرب العالمية الثانية وبعد ذلك انتقلت حقيقة يعني إلى مستوى راقي سواء كان الجانب الصناعي الجانب الاقتصادي الجانب التجاري فالآن يعني التجارة أو العوامل التي أدت إلى ازدهار الصين كلها من خلال تفكير العامل البشري واستطاعت أن تنهض كذلك اليابان يعني بعد الحرب العالمية الثانية كانت قبل قبل الحرب يعني كانت سياسة عدائية سياسة يعني تحاول أن تحتل الدول وتعمل مشاكل حتى في عام 1902 كانت اليابان هي التي احتلت الصين اليابان هي التي احتلت الصين ولكن بعد عملية التدمير في الحرب العالمية الثانية استيقظ أهل اليابان يعني فحاولوا تغيير السياسة العدائية إلى سياسة سلمية من سياسة العداء إلى سياسة السلم فالآن الكل ربما قرأ عن اليابان كيف تحققت عملية ازدهار التطور وإنما رغم أن اليابان كانت في يوم من الأيام يعني تلميذة لمصر اغترفت من من مصر وهذه مصر يعني كانت في تلك الفترة يعني ما قبل الخمسينيات قبل الانقلاب من آه، على الملكية يعني كانت مصر دولة حضارة, حضارة متقدمة حضارة آه، لها إسهامات يعني كانت تضاهي آه، الدول الأوروبية يعني لا نريد أن نتوسع عن الدول العثمانية ولكن كون هذه بالجانب الأفريقي ولكن يعني كان يحسب لها ألف حساب مصر يعني لديها تقدم اقتصادي لديها تقدم علمي كذلك آه، من أرقى الدساتير التي عملت في مصر كان يجار به البنان ويعتبر دستور 1923 من أرقى الدساتير التي عملت في في مصر فكانت مصر يعني تضاهي آه، الاقتصاد بورصات الدول الأوروبية أين كانت آه، مصر سابقا ولو أتينا بعد 52 بعد الانقلاب طبعا المغايرة أصبحت المعادلة أصبحت مغايرة عن ما كان عليه سابقا ننتقل من ذلك إلى آه، جمهورية إندونيسيا جمهورية إندونيسيا حقيقة يعني آه، الجالية العربية والجاليات وصلت إليها في وقت مبكر قبل الإسلام قبل الإسلام وصلت ولكن بعد ذلك ازدادت رسوخا وثباتا يعني المجتمع عندما دخلها الإسلام ودخل طبعا في عهد النبي الرسول صلى الله عليه وسلم وكان من خلال التجارة لأن كذلك لم يدخل الإسلام يدخل في إندونيسيا عن طريق حرب أو دخل عن طريق الدعوة وتبادل التجار فاستحسن الكثير من أهل الصين من أهل آه، أندونيسيا هذه السياسة وكانت سياسة منفتحة سياسة تسامح سياسة تآزر رغم أن إندونيسيا يعني إيه، تضم أكثر من 17 ألف جزيرة 17 ألف جزيرة 13 ألف جزيرة هي المأهولة بالسكان هي المأهولة بالسكان وسكانها يتجاوز تقريبا 270 270 مليون 270 مليون نسمة وهذا طبعا أظني قيل تقريبا 220 أو 215 215 آه، نسمة فأندونيسيا رغم هذا العدد السكاني يعني حاولت أن تتأقلم وتتجارى آه، مع الأحداث فأخذت طريق التسامح لأن فيها كثير يعني فيها قرابة ألف لغة يتحدث 700 عرق عرق يعني فكل هذا يعني آه، التكوين البشري والتكوين اللغة يحتاج إلى منهج تسامح إلى منهج آه، تعايش فعملت الحكومة يعني بالفعل يعني آه، مبادرات أفراد في المجتمع الأندونيسي فحاولوا كيف يحتووا هذا المجتمع سواء كان الإسلامي المجتمع الجالية الإسلامية وغيرها من بقية الأديان في أندونيسيا فحاولت أن تتكيف وتنظر إلى ما هي الطريقة الأسلم فبالفعل يعني آه، كون هناك جمعيات أهلية ولها دور وكانت الحكومة لا تتدخل في شؤونهم آه، فقط لا تتدخل في شؤون هذه الجمعيات وهذا بل فقط من الجانب التنظيمي من الجانب التنظيمي فكل هذا يعني أصبح التعايش والتآزر بينهم قائمة ومثل ما قلنا يعني لا يمكن أن آه، تمتاز أي دولة بالمدينة الفاضلة توجد بعض المشاكل ولكن آه، باستطاعة المصلحين السيطرة عليها يعني في ضمن هذه الجمعيات تقريبا جمعيات علماء اندونيسيا تضم حوالي 80 80 آه، مليون فرد 80 مليون فرد فهذا يتوزع يعني على كافة الجزر لهم أدوار مختلفة مسرمات مختلفة هذا بالنسبة للرجال أما عن النساء يعني من المهتمات بهذا والمجتمع المجتمع المدني قرابة 40 مليون امرأة 40 مليون امرأة وهي يعني تكاد آه، هذه النسبة لو جمعنا الثمانين والأربعين آه، قرابة المئة والعشرين يعني فتزيد بعض الدول لا يصل سكانها على هذه يعني فكل هذا يعني الكائن البشري أو حاول أن يوجد آلة وصيغية لعملية التفاهم والتسامح بين أجماع بين أبناء المجتمع يعني أندونيسيا بالفعل شهدت بعض الأحداث ولكنها قد تكون لا تذكر لا تكون قد تكون لا لا لا لا, لا, لا تذكر هذا بالنسبة لبعض الدول ولو عرضنا حقيقة قليلا يعني عن المنهج العماني والتشريعات التي عملت يعني نجد أنها حاولت بكل الطرق أن تتعايش وأن تتآزر وأن تتكيف مع المجتمع الداخلي وكذلك المجتمع الخارجي لذلك القارئ أو المتتبع لسلطنة عمان يجد أن عامل الإرهاب أو عامل التطرف تكاد تكون تصل النسبة صفر يعني عوامل الإرهاب والتطرف لا تكاد تذكر في عمان يعني كل ذلك بسبب الانفتاح بسبب الأخذ من آراء وأفكار الآخرين سواء كان خصوصا المسلمين هذا من باب أولى أن يؤخذ من الكل يعني يؤخذ من كافة المذاهب ومن كافة الأفكار التي في النهاية بعض الأفكار تعتبر إنسانية ولا يمكن أن تحجب رأي شخص أو غيره يعني فما بالك نحن في دائرة الإسلام لا شك أن الكل يأخذ من أخيه المسلم سواء كان علماء المذاهب وأئمة المذاهب والعلماء لا يوجد آه، لا يوجد في عمان يعني آه، الاقتصار على منهج واحد بل يأخذ من الكل وبعد ذلك تكيف هذه ويؤخذ ما هو أصلح للمجتمع وكذلك بث هذا للآخر لذلك يعني نحمد الله سبحانه وتعالى أن كان هذا المنهج يعني سائدا ومترسخا فحتى قبل موت جلالة السلطان قابوس حاول أن يترك له أثرا يذكره الأجيال وهذا موضوع المؤتلف الإنساني موضوع المؤتلف الإنساني طبعا هذا دشن في جمهورية إندونيسيا يعني عام 2019 مؤتلف إنساني يحمل دائما رسالة العدالة رسالة المساواة رسالة آه، أن تكون هذه إيه، تعم البشرية عدم تدخل في الخصوصيات وغيرها من الأسس التي تساعد بطريقة أو بأخرى على عملية على عملية تثبيت أركان التسامح تثبيت أركان التآخي تثبيت أركان التآزر بين كافة المجتمعات لا يختص بالمسلمين بل كل البشرية لأن هذا الإعلان جاء عاما وهناك عوامل طبعا مشتركة في الفطرة البشرية الكل يحب العدل ويكره الظلم الكل يحب العدل ويكره الظلم كذلك التدخل في الخصوصيات ليس الكل على وفاق بل هناك حدود يجب أن آه، تراعى لكل شيء سواء كان خصوصية المجتمعات خصوصية الدول خصوصية الأفراد وربما أظن لا أحد يختلف على هذا المنهج أو ماذا تقول يا شيخ؟ تفضل أقول ماذا تقول حول الخصوصيات الفردية البعض يعني كل مجتمع له خصوصيات أكيد كل مجتمع له خصوصيات ولا يمكن أن في العادات والتقاليد قد تكون مشتركة بين آه، بين مجتمع وآخر لكنها تختلف على سبيل المثال الآن الدول الأوروبية قبل الحضارة يعني الكثير كان آه، من المجتمعات الأوروبية لديه الوقار لديه الحشمة لديه الكرامة وحتى كانت آه، آه، بعضهم يعني متمسكين بالآداب والأخلاق وكل شيء ولكن بعد دخول الحضارة يعني الكثير بدأ يتغير رويدا رويدا رويدا إلى وضعنا الحالي يعني اختلفت المعادلة في النهاية نحاول أن نسطر يعني ما هي الأسباب التي تؤدي أو تؤدي إلى عدم وجود التسامح أو عدم وجود آه، التآلف بين المجتمعات هناك حقيقة الكثير كثير من الأسباب طبعا نحن قد تأخذنا بعض من ناحية العدل وكذلك المساواة نجد هذا لا, لا, لا يتوافق مع بعض الدول يعني صحيح مثل ما قلنا أن التشريعات والقوانين موجودة لكن القليل من الدول من يطبق هذا على سبيل المثال الآن يعني بالنسبة للمرأة يعني المرأة حالها كحال الرجل لها حقوق وعليها واجبات وكل شيء فيجب أن لا نقصي المرأة عن الحضور في السواء في كافة الجوانب يعني خصوصا ربما تشارك في الجوانب الشرعية تشارك في الجوانب الاقتصادية وغيرها ربما تكون بعض النساء يعني تفوق العقل والتفكير عن الرجال وهكذا وهكذا يعني إشراك الجانبين الرجل والمرأة فيما هو صلاح ومنهج آه، رشد للدولة التي آه، بها هذه آه، الأجناس الآثار السلبية والعكسية لعدم وجود منهج التسامح والتآلف سيكون يعني وخيما وهناك حقيقة لا نريد أن نتعرض الكثير من الدول عندما كانت متسامحة ومتآلفة كان حالها أفضل عن الدول التي شهدت صراعات مختلفة شهدت صراعات مختلفة ففي حالة عدم وجود منهج التسامح والتفاهم سيكون يعني أول حاجة التأخر في مجال العلوم التعليم في التعليم والأمية ستكون حاضرة بدل من يكون العلم سيكون الجهل حاضرا كذلك الصراعات صراعات الحروب هي تولد إيه، تتولد طبعا من عدة عوامل ومن ضمنها يعني تدخل الدول في شؤون الدول الأخرى فعندما يتعامل بعض أفراد المجتمع من دولة ما ويتعامل مع دولة أخرى تلك الدولة لا شك أنها تريد أن تحقق مصالحها الذاتية تحقق مصالحها الذاتية وكثير يعني على سبيل المثال الآن مثل القارة الأفريقية ربما تمتلك ثلاثة أرباع الثروات العالمية ثلاثة أرباع ثروات العالم موجودة في القارة الأفريقية ولكن بعض الدول لم آه، تستحسن استغلال هذه الثروات بل تعاملت مع الآخر ويعني نرى الصراعات والشقاقات والنزاعات سواء في الدول الإسلامية وغيرها من الدول آه، وغير الإسلامية وطبعا الكل يعرف طبعا في القارة الأفريقية وأدرى بالأحوال والأوضاع التي تمتاز بها القارة الأفريقية وفي النهاية حقيقة يعني لا نقول إلا أن الله سبحانه وتعالى يفرج آه، يفرج كل هذه الأمم ويبذلها بمنهج التعايش والسلام والاستقرار وحقيقة بعض النصائح ندعو يعني الأخوة إلى الكثير يعني الرجوع إلى المراجع والرجوع طبعا أصبح الآن القنوات بعض القنوات الفضائية وعموم الإعلام سواء كان المقروء أو المسموع أو المطبوع البعض منهم بالفعل يعني يأتي بأشياء إيجابية وهمه يعني دائما التوعية سواء التوعية على الصعيد الدولي أو على الصعيد الداخل الداخل فهكذا نسأل الله لكم التوفيق والسداد والسلام عليكم ورحمة الله وبركاته شيخ شكرا جزيلا مختصرا ومفيدا مختصرا ومفيدا من سلطانة الكماش جزاكم الله عندي قلب فبعد فبعد هذه المحاضرة القيمة التي استفاد منها الجميع ننتقل فورا إلى الخطوة الثانية أو التي تلي هذه التي فيها بدي تعليق المداخلات نعم المداخلات باذن الله تعالى آه، اولها من يداخل كانه هو شيخ نفسه فالمفروض ينتقل اليه فليتفضل المشروع السلام عليكم ورحمة الله تعالى وبركاته آه، بهذه المناسبة آه، أشكر فضيلة الشيخ إبراهيم السعدي على إلقائه المحاضرة القيمة والتي استفدنا نام جميعا منها فجزاه الله كل خير والمحاضرة شملت كل شيء من شرق الأرض إلى غربها والمحاضرة شملت جميع الناس وجميع النواهي عربهم وعجمهم شكر الله فضيلة الدكتور إبراهيم الصادي خير الجزاء على هذه الإلقاء وهذه على هذا الإلقاء وهذه المحاضرة القيمة لكنني آه، أستسمحكم يعني ما دام أننا في موضوع في موضوع التسامح لأستسمعكم لأن أنقل بلغتي إلى لغتي المحلية اليربة من آه، أجل الذين يشاهدوننا عن بعد فأكثرهم على فيسبوك كثر وقد يكون أكثرهم لا يتفاهمون معنى هذه اللغة ومن باب أولى أن ننتقل إلى لغتنا الأم ليستفيد الجميع من هذه المحاضرة القيمة أستسمعكم طيب أرتيا آه، أن يجل رأيي التسامح nítorí kí n tọrọ yọ̀ǹda láti sọ yorùbá ni pé mo rí pé èèyàn pọ̀ gan lórí facebook tí wọ́n wò wá majority àwọn tí wọ́n wò wá yìí náà wọ́n lè mọ́ gbọ́n tí à ń sọ yóò dáa kí n sọ yorùbá díẹ̀ kí là ń pè ní tasaamọ̀ òun ni ìbára ẹni gbé pẹ̀lú ìlàmójúkò ìbára ẹni gbé pẹ̀lú ìlàmójúkò ọ̀rọ̀ yìí lónìí tí wọ́n bá ń sọ̀rọ̀ tasaamọ̀ lágbàáyé lénìí nǹkan méjì ni wọ́n ń sọ tọ́jọ́ tọ̀ọ̀tọ̀ tí ì sọ̀kan náà nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń sọ tí ì sọ̀kan náà tàsámọ̀ lọ́dọ̀ àwọn tó fẹ́ dà nǹkan rú àti tàsámọ̀ tí Islam gẹ́gẹ́ múra fún ẹ̀ tó mú wá fún rẹ̀ àwọn yẹn ń pariwo tàsámọ̀ tàsámọ̀ lé ní lábẹ́ pé wọ́n fẹ́ da nǹkan kí ni wọ́n gbà lérò pẹ̀lú tàsámọ̀ lábẹ́ pé wọ́n fẹ́ dànkarú ìtumọ̀ ní pé ah, ẹjẹ́ àṣàmójúkò fúnra wa kí ló dé táà ní bára wa ṣọ̀kan náà wọ́n fẹ́ dànkarú ni o ó kò ń tètò tí Islam ń wí wọ́n ti wá bọ̀rọ̀ pé kí ló dé táà lè jọ ṣe kan náà kí ló dé ìtumọ̀ ní pé àwọn màbáàdìwù tiẹ̀ tó jákèjá rẹ̀ sọ́lẹ̀. So màbáàdì tèmi tọ́jà kì í dà mí kí n sọ ọ́ lẹ̀ àfàgbèrò ká fẹ́ ṣe o a fẹ́ sọ ẹ̀sìn lẹ̀ fúnra wa tí ọ̀ wá ní sin ti ń jẹ́ òríjìnà ẹ̀sìn mọ́ wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ láwọn kan Islam tí gbogbo àwọn afá alámúdì Islámì náà yarí pé a tá n bá ń pé agbọ́ra wáyé n tá n wí ọ̀tọ̀ yín tẹ́yìn ń wí ọ̀tọ̀ ní òun ló mú wọn pilẹ̀ ètò kan tí wọ́n ń pè ní àdínú alibrahimi. esi Ibrahima kí ni ẹgbẹ́ lérò pẹ̀lú ẹ̀sìn Ibrahima ìdí ẹgbẹ́ pẹ̀lú ẹ̀ ni pé ẹgbẹ́ Islam kalẹ̀ ẹgbẹ́ Yehudi kalẹ̀ ẹgbẹ́ Nasara kalẹ̀ ẹjẹ́ wa mísì mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ mọ́ra wọn káwá fọ́ọ̀mù ẹ̀sìn kan ṣoṣo wọ́n ní kí wọ́n là á sọ ẹ̀sìn ẹni ẹ̀sìn àdínú alibrahimi ẹ̀sìn ànábì Ibrahima nje kí wọ́n ní Ibrahima náà ní baba mùsùlùmí òun náà ni baba Jew òun náà ni baba Christianity Ibrahim náà òun la trace tábìlì lọ́dọ̀ Musa Ibrahim la trace tábìlì lọ́dọ̀ Isa òun náà la trace kanad Muhammad àtẹ̀sìkíní àtẹ̀sìkejì àtẹ̀sìkẹta lọ́mọ pé Ibrahim ni baba wa bọ́ba kúkú níbi ẹ̀jẹ̀ àdámẹ́tẹ̀ ìtapapọ̀ kágbádùn ayé tasamu kan náà ni o ṣé tasamu wà ní tasamu àwọn náà dẹ̀ mẹ́rin wá nínú ẹ̀rí kí wọ́n mú wá wọ́n ní amana rasulu bima unzila ilayhi min rabbihi wal mu'min kullun amana billahi wa malaikatihi wa kutubihi wa rusul la nufarriqu fàkọ́ọ̀lù sẹ̀mínà wà àtàánà ṣé ń tọ́wọ́ wọn fi fárikù sí lẹ́yìn náà ti fárikù sí ọlọ́ọ̀ni la nufarriqu bayna a fi yàtọ̀ sáàrin àwọn òjíṣẹ́ ọ̀hún torí náà ń kọ́ ìyàtọ̀ tí ò sí mẹ́rin ẹ má kéré tiẹ̀ ẹ jẹ́ akúkú dàbọ̀ mọ̀ ká má pè ní dínú Ibrahim ẹ̀sìn Ibrahim alayhi salatu ẹ dákun jẹ̀mọ́ ṣe mọ̀ pé lábẹ́ tasamuh náà ni wọ́n ti fẹ́ gbélé ìwọlé sẹ́lẹ̀ ìwádìí ẹ̀ ń tàn ní Muhammad wa ẹ sọ́jà tàn ní wa ẹ̀ tàn ní wa kọ́ ìtọ́sí dàrú máa wọ̀nyẹ̀wọ̀nyẹ̀ lọ́wọ́ ìtọ́ dàrú máa wọ̀nyẹ̀yẹ̀ lọ́wọ́ ẹ jẹ́ ṣàlàyé ẹ̀ fún yín. ìtọ́dàrú mọ́ wọn lọ́wọ́ ẹ jẹ́ ṣàlàyé ẹ̀ fún yín ṣe é rí gbogbo ẹ̀sìn tọ́lọ̀ ń fi ránṣẹ́ sérí ilẹ̀ pátápátá ẹyọ kan náà ni kò pé méjì ẹ̀sìn kan òun ní jẹ́ sìn Islam tí Musa bá sọ̀rọ̀ yóò ní wa ana minal muslimin bí Ibrahim bá sọ̀rọ̀ yóò ní wa ana awwalul kò sí ànábì ọlọ́run tí ìpè rẹ̀ ní mùsùlùmí ṣùgbọ́n kí ló yàtọ̀ ń bẹ̀ a ní Musa mùsùlùmí Ibrahim mùsùlùmí ẹ̀ẹ́ eh, Isa mùsùlùmí ani Muhammad mùsùlùmí kò sí ẹ̀sìn mi láti ṣe mùsùlùmí náà lọ ọ̀dà kí ló yàtọ̀ láàrin Muhammad àti Musa kí ló yàtọ̀ láàrin Musa àti Isa kí ni mọ̀ọ́mọ̀ mú wa dáhùn yòókù mú wa sẹ́ẹ̀rí tí wọ́n mú wa yẹn òun là ń pè ní ṣàrá'írù ẹ̀sìn tí wọ́n ń ṣe ní jẹ́ Islam ntí kálukú wa mú wa láwọn òfin àtọ̀nà sìn lọ́wọ́n ọba rẹ̀ òun ní jẹ́ ṣàrá'írù lọ́lọ́run fi ní ṣàrá'a lakum mina dini ma wassa bihi Musa nísìnyí sẹ̀rí àti wa nísìnyí sẹ̀rí àti wa ní ẹjọ́ wa wọlé wọlé ẹ wọlé sẹ̀rí àti wa nísìn tàwa mùsùlùmí wákàtí márùn-ún bẹ́ẹ̀ nù sẹ̀rí àwa abẹ́ẹ̀kọ́ nínú sẹ̀rí àwa ẹni tó bá jalè kíláàsì tó bá ti wọ ní sọ́ọ̀bù kíláàsì agẹlọ́wọ́ nínú sẹ̀rí àwa onísìnà tí ó bá ti níyàwó lé àbíkè lọ́kọ kíláàsì fún ọ̀nà ẹlẹ́gba onísìnà tọ́ba ti níyàwó àwọn bá ti lọ́kọ kí alẹ́ lóko abẹ́ẹ̀kọ́ ni inú sẹ̀ríà wa bọ́wọ́ bá débi ká yọ sàká ètò tìbí tí ó dé bí a ti yọ sàká gbogbo ètò wọn nù sẹ̀ríà wa ṣé sẹ̀ríà ti Musa rí bẹ́ẹ̀ ṣé sẹ̀ríà Isa rí bẹ́ẹ̀ ṣé sẹ̀ríà Ibrahim rí bẹ́ẹ̀ ẹ̀sìn tí gbogbo wa ń ṣe Islam ní jẹ́ àmọ́ sẹ̀ríà wa ṣe kí ni ó yàtọ̀tọ̀ ẹ̀ ṣàyẹ̀mọ̀ pé sẹ̀ríà tó dé gbẹ̀yìn fún Islam òun ni sẹ̀ríà tó yẹ kẹ́sìn yẹn ọmọ lò ẹ̀sìn tí ń jẹ́ islam yẹn anabi kọ̀ọ̀kan wá pẹ̀lú gbólóhùn islam àmọ́ sẹ̀ríà tí wọ́n mú wá yàtọ̀tọ̀ sí ara wọn àmọ́ islam tó dégbẹ̀yìn ni islam anabi wa muhammad sallallahu alayhi wa sallam sẹ̀ríà rẹ̀ ló yẹ kó jẹ́ shari'atun khalidatun ila yomil kiyama sẹ̀ríà tá a máa lò lọ́jọ́ ìdíjọ́ alikiyama torí gbà tí mo isa fẹ́ sọ̀rọ̀ ó ní wọ́n rán òun wá láti wá àwọn àgùntàn sẹ́yìn tó sọnù kó wọ́n dá wọn padà sójú ọ̀nà ìkìmọ̀lù ṣe Musa nù anabi náà wá dé nítorí kó lè haimẹ́ náà lérí gbogbo àwọn anabi tó ṣe kíni kó jọba lérí anabi tó ṣe kíni ló fi jẹ́ pé sẹ̀ríà Islam òun ni sẹ̀ríà ti ń jẹ́ sẹ̀ríà tí gbogbo ẹni tí máa ń jẹ́ mùsùlùmí ó máa lò tálíkì àmọ́ ọlọ́run ṣe kíni ti èdè ẹni bá wá wà nínú Islam tí ó bá lo sẹ̀ríà yẹn Islam Musa lọ́lọ́hún ṣe ni Islam Isa lọ́lọ́hún ṣe ni Islam Ibrahim lọ́lọ́hún ṣe ni tí sẹ̀ríà Islam Muhammad wá dé tí ó wá lo ṣẹ̀ríà ìsìlámù Muhammad ń kọjẹ́ mùsùlùmí o tí ó bá jẹ́ mùsùlùmí tẹ́ ẹ dá ẹ̀sìn ìsìlámù lẹ̀ ẹ dá a lórí ṣẹ̀ríà ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa ìdínú tí ṣẹ̀ríà Ibrahimi ẹ̀sìn tí wọ́n dá ẹ̀sìn tó fi ṣubú torí wọn ò ní ṣẹ̀ríà tí wọ́n fẹ́ lòdì síbẹ̀ ju bí kí wọ́n dá nǹkan rú lọ ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ ìtawà gbóyè ń tàsámùhù lọ́dọ̀ tiwa ní Islam لا خليه يا شيخ خليه يا شيخ ẹ bá wọn tó padà kẹ kó tírà yẹn sẹ́gbẹ̀ kan ẹ bá wọn tó kẹ bá wọn kó tírà wọn sẹ́gbẹ̀ kan ẹ tó yé tó. naam sẹ̀rí tasáàmù tí islámù ń pè wá lọ kì í ṣe ká sọ ẹ̀sìn di ká da gbogbo èrú papọ̀ mọ́ ara wọn rárá o islámù ní tasáàmù tiẹ̀ tí a ń lò islam ní tasamu ti yàtọ̀ sí tasamu táwọn míì ń segin ni tí wọ́n ń sọ kí n tasamu ti wa ẹlòmínú alukur'an ọlọ́ni la yanhakumullah anil ladina lam yuqatilukum fid din wa lam yukhrijukum min diyarikum an tabarruhum wa tuqsitu ilayhim inna Allaha tasamu ti wa nìyẹn kìí ṣe fẹ́ ká da ogun èrú kádà wà pọ̀ là ń pè ní la yanhakumullah ọlọ́wọ́n bọ̀ ọ̀kọ̀ fún yín àní lẹ́dínà lọ́mú yuqatilukum fid-din fáwọn tí ọba yín jà nínú ẹ̀sìn yín walam yukhrijukum min diyarikum tí ò lè yín kò lè antabarruhum kẹ̀ẹ́sẹ̀ dáadáa sí wọn wa tuqsitu ilayhim ẹsẹ̀ déédéé pẹ̀lú wọn inna Allaha yuhibbul ọlọ́run fẹ́ràn tàsámù islam nìyẹn o lápèjúwe kí n sàpèjúwe fún yín mùsùlùmí ni mí àfáà ni mí àpèjú òǹgàn tí ẹ jìnnà kò jìnnà ibi àjòkó yìí nísìnyí tá a jòkó tá a ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lónìí yìí ilẹ̀ skul Daaru Naimi ni níjọ́ tá a rà á aládùúgbò mi ẹ̀gbẹ́ ilé mi lọ́tà fún mi ẹni ọ̀tà lẹ̀ yìí fún mi nísìnyí ó ti wá di pásítọ̀ àgbàlẹ́ níta sọ̀rọ̀ yìí èmi wá ń ṣe iléèwé ń bíbà yìí òun náà ń ṣe sọ́ọ̀sì ní ibẹ̀ yẹn la yanhakumullahu anil ladhina lam yuqatilukum kọ̀ wá pé àmọ́ pèrú kò pé àmọ́ sèrú kọ́dà òun náà tó sọ pé tí ìbá ṣe fáwọn ọmọ òun ti dàgbà òun ọ̀bá kọ́ wọn lè wí yà yín ọlọ́run ọmọ òun ọ̀bá kọ́ wá sùkú bíbà yìí sẹ́ni tá a gbógun tìǹú tọ́lọ́ sọ fún wa pé láyé ni hakuba àlélẹ́ ni lámì kọ́ tìǹú kún kọ́bọ̀ wá jẹ́sẹ́ sí wa wọ́n lámì yìí kò lè yíkùn mí di yáàrì kò kò lé wọn kú ọ̀lẹ́dùgbò òun gẹ́ tó talẹ̀ fún wa à ń wọn á ṣe dáadáa pẹ̀lú ẹni wàtúkùn sí ilé yín bọ́bá kí wa á ṣe kí ni á kì í níjọ́ tá a bá ń kọ́ ọmọ àjọ ṣe kíní àjọ jòkó níjọ́ òun náà bá ń ṣe nǹkan rẹ̀ àlọ́ ṣe kíní àlọ́ kí ẹ̀sìn islam tàṣàmù tí islam ń wínú. kéde pé káwọn sọ pé ọyá abati pẹ̀lú ń bí ẹ wá kiri o bẹ́ẹ̀ náà abati bẹ̀rẹ̀ ìjọsìn àwọn náà jọyìn sọ́ọ̀sì o. إلا كنت عليك آخر بسيط فقير طيب إن شاء الله خليني أنتهي إلا أنك لم تفهم كل ما أقوله بعض <laughs> الاجزاء الايات يعني لا الايات وهذا طيب so káwọn sọ pé gbogbo ẹwà ẹgbẹ́ ọ̀rẹ́ tasamu ni pé bẹ́ẹ̀ jọ wà ẹsẹ̀ mi àlàáfíà ẹsẹ̀ mi àlàáfíà ntòsí anabiwa muhammad ó dé Mẹdínà ó pe wọ́n jọ ti pé ìlú Igbo ni ti àlàáfíà. wọ́n wá ní mawa'id wa mithaq wọ́n ṣe wàfíkà wọ́n ṣe ìwé ẹjọ́ fọwọ́ sí àwọn yahudi ń ṣe yahudi àwọn anabi náà ń ṣe islam tiẹ̀ kó tó di pé wọ́n wá dalẹ̀ ìdalẹ̀ tí wọ́n dalẹ̀ ló mú wọn lé wọn kúrò ní torí wọ́n ṣẹ́pa àdéhùn tí wọ́n jọ wọ́n jọ ṣe ìlú táwọn náà wà yìí kìrìsìtẹ́nì wà ń bẹ́ẹ̀ babaláwo wà ń bẹ́ẹ̀ babolósa wà ń bẹ́ẹ̀ báwo la ṣe pè wọ́n pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ sínú Islam tá a ní dá wàhálà alẹ́ tasáàmù tí Islam ń wínú ẹ wọ́n lọ́wọ́ bọ́ba alẹ́ kẹrẹ́ subhanahu wa ta'ala ẹ gbàtí ọba wa sọ̀rọ̀ ọba mi ní wala tujadilu alal kitabi illa billati iya ahsanu illa alladhina zalamu minhum wa qulu amanna billadhi unzila ilayna wa unzila ilaykum wa ilahuna wa ilahukum wahid bula fa waya yìí dẹ́mà dàlúrú ọba mi ni wala tujadilu ahlal kitab àwọn míì ta fún tíra bíi ti yín wọn àwọn yahudi àti nasara nù ẹ má bá wọn fa wàhálà kankan ẹ sì má bá wọn jiyàn illa billati hiya ahsanu ọ̀nà tó gbàdá ni ẹ ìtumọ̀ ẹni pé tá a bàjọ́ negotiate ọ̀rọ̀ náà ọ̀nà tó gbàdá láti gíní àní máa lé wọn gì àní máa kó wọn kú máa ànígbọ́ yẹ kí nábọ́lé wọn yẹ kí nábọ́ sọ́ọ̀sì wọn àgbọ̀dọ̀ sí ṣẹ̀dí ọ̀rọ̀ ọba wọn wala tujadilu alal kitabi illa billati iya ahsanu illa alladhina la yu'minun àfàwọn tọ́wọ́ jẹ́ alábòsí ni wọn tọ́wọ́ àwọn alábòsí kan bẹ́ẹ̀ láàrin tiwa náà báwọn kan náà ń ṣe jàgíjàgí láàrin tiwa náà àwọn alábòsí kan bẹ́ẹ̀ láàrin tó ní wọn ṣe mítìnì pé kí ni o Islam kò ní lóòkè Islam àwọn alábòsí nu wọn nu sáà disturb rẹ ni tó ń disturb Islam ẹ̀ẹ́rẹ́ mi nu àwọn àgbà sọ́ọ̀sì wọn kátikati ní ọmọ wíwá ọmọ ìjọ rẹ̀ yóò máa gbé tírẹ́dì àwa mùsùlùmí sí wọn ní ẹ̀mí omi ìfẹ́ lè sọ pé wọ́n máa sun wọ́n wọlé bí ọdún mélòó sẹ́yìn mo wà ní mítí ní májísù sẹ́ríà ìjókòó àwọn afá sẹ́ríà nàìjíríà èmi náà jẹ́ mẹ́mbà láàrin àwọn afá sẹ́ríà nàìjíríà yìí mẹ́mbà ní mẹ́mbẹ́ àwa lọ Kaduna alọ́lẹ̀ ṣe mítí ni ọdún yẹn làwọn kan sọ nínú àwọn kìrìsìtẹ́nì nínú yíbò tí wọ́n máa sun mọ́sálásí àwọn zọlọ àmúmíní hàn nù àwọn alábòsí nù wọn nù sẹfẹ dògún lẹni kótó di pé àwọn amajidu sariya fi nàìjíríà alimajidu ala li sariya ti fi nàìjíríà supreme council for sariya in nàìjíríà èmi náà jẹ mẹmbà bẹ kótó di pé àwọn sẹmítìnì ọ̀rọ̀ tí n sọ yìí ní sè é ó kéré jù yóò tọ ọdún mẹ́jọ àbí mẹ́wàá àwọn sẹmítìnì nígbà yẹn pé àwọn tó fẹ́ mọ sunwọ́n wọn fún wa ní àbáyọ lórí ẹ̀ àmọ́ wọ́n ti palẹ̀ mọ́ pátápátá ilà lẹ́dínà dọ́là mọ́mìnì wọn ọlọ́run wa láwọn tọ́bajẹ́ lábòsí wọn ọ̀hún náà wà kúlú àmánà bí lẹ́dí unzila ilayna wà unzila ilaykum sọfẹ́ tó àyà òǹkà ni. آمنا بالذي أنزل إلينا إلهنا وإلهكم واحد ونحن له مسلمون jókòó lẹ̀ ọba mi àwọn tó bá jẹ́ lábòsí inú wọn wàkúùlù ẹ sọ fún wa pé amanna billadhi unzila ilayna alukuran tí wọ́n sọ fún wa gbà pé bó ti rí nù wa unzila ilaykum èyí tí wọ́n sọ kalẹ̀ fẹ́yìn náà tí ì ṣe yìí tẹ̀ ń gbé kí òdodo tí wọ́n sọ kalẹ̀ ń jọ sí ọlọ́run sọ kalẹ̀ ń tó tọ́ wa ilahuna wa ilahukum wahidun ọba tó ọba wa tá a jọ máa sìn ọ̀kan náà ni wà nánú làwù muslimuna ìsìláàmù tiwa ọba àwọn là ń ṣe fún ṣe é rí kọ́ ọkọ wa ń tọ́ gìdẹ́ nìkankan ṣe é pé alẹ́ nínú àtọ́lá mú mímú gan ọlọ́run tó ní ká ṣe àlàyé kò sọ pé ẹ máa nà wọn ẹ máa fọ́ọ̀gì mọ́ wọn lérí ẹ máa ṣe gbé ọlọ́run sọ bẹ́ẹ̀ ẹ ṣàlàyé fún wọn ni àwọn àyà wa pọ̀ bẹ́ẹ̀ ẹ wo níbi tí sàlàyé àsìlámù dáa sí tá a lámójú kò dé tá a lámójú kò dé tíṣẹ̀rí àbáyẹn gbígbé aláàfíà dé ẹ lọ sọ́dọ̀tù tàwọ́bà ọba mi ń sọ mẹ́pẹ́ ìnàmọ́ sọ́dà kọ́ọ̀tù káfà. ìnàmọ́ sọ́dà kọ́ọ̀tù lil fuqara wal masakin wal amilin alayha. ni ó jẹ́ kò ní jẹ́ wal masakin náà. ìnàmọ́ sọ́dà kọ́ọ̀tù lil fuqara. sọ́dà kọ́ọ̀tù. ìnàmọ́ ẹ wo gbàtà fẹ́ yọ sàká àbí sàárà náà ni àbí sàká nìyí tó bá wùyẹ tunu méjèèjì ẹ bá wùyẹ tunu méjèèjì tọ́ra yàwó gan sàárà lọ́kọ́sọ̀kalẹ̀ fókó tó di sàká ẹ̀yìn ìyà síbẹ̀ ń lónìí àti ọ̀yẹ́ ń tẹ̀sí ìdí ẹ̀yà alukọ̀ iná ma sọ̀rọ̀ akọ́tù lè fún kàrá yìí nígbà tó wọn fẹ́ kọ́ àwọn tá a yọ jáka tá a yọ sàká fún ó ní ẹ fáwọn tálíkà wọ́n lè mọ̀ sáà kí àwọn atẹ́wọ́ gbọ́rọ̀ ẹ̀dákẹ́jẹ́ wọ̀lẹ́ àmì lína àlẹ́ àwọn jẹ́ ń ṣiṣẹ́ ń sàká ìgbọ́ ibi tí ń lọ gan nu ọlọ́run alẹ́ fún àwọn almuallafati qulubuhum àwọn tí èyí ṣe mùsùlùmí tá a fẹ́ kàn wọnú ẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ rí ọ̀làmójúkó ṣéke lámójúkó báwọn sáì ní tàsámù báwọn tàsámù tíṣẹ̀rí àsìlámù ń pè wá lọ rèé o tàsámù káwá dídàkudàkọ́ o kọ́dà ọlọ́run fọ́ àlàsí gan bí tàsámù òun gan ọ fọ́ àlàsí níbi ọ̀rọ̀ bàbá tìyá lẹ́yìn ọlọ́run fọ́ máa tí o sì ń tọ́tọ́ lọ́n tí o sì ń jẹ́ ọjọ́ lọ́n lọ bàbá ti yá lọ́kàn bàbá rẹ̀ ti yá lọ́kàn ọlọ́run sọ pé wọ́n kàn dára bùkà wọ́n yín já àdáka aláǹtúsírí kàbí máa lé sẹ̀dá kàbí fàlà tó tẹ́ wọn ẹ wà tọ́lọ́n ti ń sọ̀rọ̀ ọbọ̀ látẹ̀yìn kí ni ń sọ̀bọ̀ ọlọ́run pé wọ́n kàn dára bùkà ilà ìyá wàbílwàlídẹ́yìn ẹ̀sánà إما يبلغن àdúhùmá àwòkílẹ̀ àhùmá ọwọ́ afẹ́ máa fún ọlọ́fin àwọn kò fi ní pé fàlà àtẹkọ làwọn máa ọf òfin àkọ́kọ́ nù ọ gbọ́dọ̀ sọ pé wọ́n ọwọ́ tó ní wàhálà tẹ́nà àríwọ̀má ọ gbọ́dọ̀ ké mọ́ wọn. wàkùn làwọn máa kọ́ làwọn kẹrí máa ọ̀rọ̀ yẹsà yẹsìmá ni wọ́n bá wọn sọ. wàkàbìdì làwọn gbogbo ntọ́ ọba wa rí o tó pátá di rẹ́yẹ̀ lẹ́rẹ̀ fún wọn kọ́mọ sànù wọn wàkúlọ̀ rọ̀bẹ̀rẹ̀ amọ́húnmá kàmá rọ̀bàyà ní sọ́gìrọ̀ ọlọ́run bá ń kí ọjọ́ bí ẹ ṣe kẹ́mi lọ ń gbọ́ ọlọ́run wá sí gbòfin ẹwòfin ẹwòfin ẹwòfin ń wọ ẹ lọ́wọ́ ní wàyí ń já àdáàkà tí a bá wọn fìtínà rẹ alá ń tún sírí kàbí lẹ́ẹ̀bìrì pé tàsámù wò débi àkídà tàsámù wò débi kíní kò débi àkídà báwọn òbí òun ti wá pàtàkì tó tá a fún ọ lófin tó tá a ní kó o sì wá tán òbí ẹ lọ́kàtà wọn wá wá di ibi kí wọn bá ní ọwọ́ àṣẹ bọ yarí o ìtumọ̀ ẹni pé ẹ gbọ́dọ̀ negotiate débi ẹbọ gbogbo tasamu mùsùlùmí pátápátá kò débi àkídà o kí mo níbi òde ẹ má dànkarú irú ọ̀rọ̀ tí ń jà lọ́wọ́ lórí sinna yín padà sọ̀rọ̀ ń pa ẹ̀ tó ti yá náà kò tí ì sọ èyí ti tó ni táǹgbé ẹ máa bọ̀ ká ṣe ìwà rẹ̀ máa bọ̀ ká ṣe kọ́fúrẹ́ ìṣe à ń pariwo káàkiri ṣé sọ̀rọ̀ àkídà là ń sọ ni àníká paná wàhálà kí wàhálà má dìde kí jẹ́gbọ́n má dìde sẹ́yìn orí oko bí tí wàhálà wà ní sẹ́fẹ́ dọ́wọ́ rẹ̀ lẹ́nu Yorùbá ni. àsìkò yìí wọ̀n tó ìpèpè tá à ń pè gẹ́gẹ́ tí dáàbò náà ní ń pè ìpèpè pé ẹja ẹ mọ̀jà dá wàhálà lẹ̀ ẹ mọ̀jà dá fìtínà lẹ̀ àwọn àtàwọn tá a bá gbọ́ra wáyé ẹja àjọ sọ ọ̀rọ̀ wa abúlé ibùnà bá ti sọ̀rọ̀ ẹ̀ alìbùnà bí tọ́bí sọ̀rọ̀ ẹ̀ àwọn afáwọn saudi sọ̀rọ̀ ẹ̀ rọ́bìtà ọlámùdí islámi sọ̀rọ̀ ẹ̀ gbogbo àwọn tí wọn jọra wọn ń kí sí àwọn jọjọ kó wọn jọ yẹn ju tó bá wà ní àárín wọn sẹ́yìn wọn ajẹ́ta náà zulu akadi èyí bá débi àfídà sáàdì kálukú gbọdọ̀ wà lórí sáàdì ẹni tanazulu akida orí àṣẹlẹ̀ já àṣọ pé gẹ̀ẹ́sẹ̀ mi ọlọ́mọdé ara padà sí ibú ọlọ́mọdé ara padà sí ibú so bí ọ̀rọ̀ náà bí ọ̀rọ̀ tasámọ̀ tá à ń sọ yìí náà ni ó súnmọ́ra wọn ọ̀rọ̀ ká panu ìjẹ̀gbọ̀nmọ́ pẹ̀lú kálámùjú kò fúnra wọn ọ̀rọ̀ tó súnmọ́ ara wọn ni gbogbo ní jẹ́ tasámọ̀ pátápátá kò débi tanazulu alákàdé o kí wọ́n sọ pé ah gbé àwọn tí wàá wù yìí ní ìsìn ọba di sunday àmọ́ lọ sọ́ọ̀ṣì tábà kún bí a máa darí sásàlátù kò débẹ̀ o pétọ àwọn akọ́ máa wá wá hálùkọ́ àwọn apàdé hálùkọ́ náà wọ́n tún á lọ bòmí ọ̀rọ̀ kò débẹ̀ o níta ń pèpè fún ni pé ìbára ẹni gbé ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìbára ẹni gbé ní anabi náà pa àwọn yahudi jòkó Mádínà wọ́n ṣètò bá ara ẹni ìgbé àlàáfíà gbogbo àwọn àfa àwọn káàkiri ayé náà bí wọ́n bá há sí wọ́n ń pèpè ìjòkó àlàáfíà pẹ̀lú àwọn tí ọjọ́ àbí ẹ sọ fún mi ẹ náwó sókè kẹsàn pé àfa alágbájá ni a máa da yérúnu súnà tàbá àwòrán sọ bẹ́ẹ̀ ẹ sọ àfa àsàlàfíà tó sọ bẹ́ẹ̀ ẹ sọ àfa àsúnà tó sọ bẹ́ẹ̀ tí ò ní ẹbí tẹ́ bá ti wọ ẹ máa dàrú á pèpè àlàáfíà náà ni a sì yí gbogbo nǹkan tí ń lọ sì pè àlàáfíà là ń pè so irú ọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ ní conference yẹn náà tá a pè ní fikihu tẹ̀dìbírì ìkìtìláàfù fi hikili al'amali islami àgbọ́yé bá ti darí ìyapẹ ẹnu láàrin ara wa gbogbo àwọn táàjọ ń jà fa nílùú yẹn ló mú wa pé gbogbo àwọn táàjọ lábẹ́ ká máa bọ̀ kájọ yanjú ìyapẹ ẹnu tí wàá lò ní ṣe kíní tí ò ní ṣẹlẹ̀ táà ní dàlúrú ẹ mọ tí ẹ ń pè ní kí lọ́ọ́ dàrú ẹ lọ bí àwọn àfàlẹ́ haúsá léèrè nígbà tí wọ́n dàlúrú pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn pẹ̀lú boko haram múlẹ̀ ẹ mọ iye àfàtẹ́mi ẹ bọ́ ni ẹ̀mí ẹ̀nìkan ṣé káwọn náà wá bẹ̀rẹ̀ báwọn kọ́ wá lídìí sí ibi tí ilẹ̀ haúsá lídìí sí ṣé dáadáa ni sẹ́yìn náà mọ̀ pé bí ti ń lọ bí ti ń lọ bí ti ń lọ tó bá gbóná díẹ̀ sí yọ̀ ya ẹ̀yin òní bí ti ń lọ ni sẹ́yìn bí ti ń lọ ni ẹ̀yin náà ní mùdákàlà ẹ̀ sọ sí sẹ́yìn bí ti ń lọ ni sáwọn àwòrán káwọn ilẹ̀ yorùbá yìí káwọn àwòrán kí islam wá dogun káwọn àbá máa lé ara wọn káàkiri káwọn máa kí wọn pẹ̀lẹ́ ọlọ́nà kan máa lè wọn ẹ̀ mọ̀ pé bí ti ń lọ yóò padà di pé àwọn eléyìí ọmọ bá àwọn eléyìí padà dé sí tọ́ba rí báwọn ìjọba tẹ́wọ́ gbà gbogbo yín wọ́n ṣe sẹ́kí. sẹ́wọ́n ẹ̀rí ń dín ṣẹlẹ̀ sẹ́ẹ̀ rò pé bí ọ̀rọ̀ táwọn kan sọ gbogbo àwọn afọ́ àti ẹ̀pá ọ̀sán sẹ́ẹ̀ rò pé kírísítẹ̀nì ń pa wọ́n ni kírísítẹ̀nì kọ́ o gbogbo àwọn afọ́ àti ẹ̀pá ọ̀sán mùsùlùmí náà ní pa wọ́n kí ló sì wọ́n máa pa wọ́n wọ́n ti ní nǹkan kan ègésì àwọn àwọn àfa yẹn wọ́n ti ṣe hukumu kan fún wọn kó tó ka kọ́tìlú tí a bá ti rọ̀fà dímà ara rẹ ṣe àmọ́ jẹ́ ń pè ní rọ́fà dímà tí a bá rọ̀fà dímà kó lọ́ra rẹ yẹsẹ̀ ìlú nàdẹ́mẹ̀kì àkì ìdá ò ànkà dímà yẹsẹ̀ ìlú nàdẹ́mẹ̀kì kí ni jùmọ̀ ẹ̀ azọ̀gbẹ́láwájá afúndájọ pé káfíìrì ni ẹ dákun ẹ bá pè yẹn kèfèrí kí ló kù asọmọ ìdájọ asọmọ ìlágbẹjà mọ̀bútẹ́dẹ̀ àwọn tó sì ti kí o tún ọgbẹ́ wà kún lùbílẹ̀ àti. àwọn ọ̀rọ̀ yìí tí wọ́n ń gbóná lẹ̀ Yorùbá àbí ọmọ gbóná sef ẹ ẹ rí bọ́lọ̀ ń gbóná ìyẹn dáadáa lẹ́mìí fi pèpè lọ wípé fíkìwù tẹ̀dìbìrì al fi hikili al-amali al-islami ẹ̀jẹ̀ lá ẹ̀jẹ̀ la fẹ́ dáàbòbò ogun la fẹ́ dáàbòbò dúkìá la fẹ́ dáàbòbò ẹ̀mí àwọn èèyàn la fẹ́ dáàbòbò ìtìláàkù àkáàbù tẹ́ ń ṣe tọ́lùkù ìtìláàkù hukumu tẹ́ ń mú jáde yìí ti lágbára jù ntí ó tẹ̀lé ntẹ́ ń ṣe ẹ̀yìn tẹ́ ń ṣe àkáàbù láwọn yẹn lórí ntí ó tẹ̀lé ní sáfùkù dìímà nísìnyí ẹ ti ṣe ìtìláàkù hukumu hatikul ẹ̀rẹ́dì ti ṣẹlẹ̀ ìbọmọlúwàbí yẹn ń ṣe kíni ó tún ṣẹlẹ̀ lẹ́yìn táwọn ọmọlẹ́bí ẹ̀ tán kí ló tẹ̀lé sáfùkùdẹ́mì ìdẹ̀jẹ́ rẹ̀ lẹ́ni àti fún ní hukumu látara hukumu yẹn ọmọlúwàbí ẹ̀ ṣe kíni ọbàjẹ́ àwa ṣe hukumu lásán gan à ń tó ń bọmọlúwàbí ẹ̀jẹ̀ bí láti ń ṣe hukumu láwọn àbájá ń ṣe hukumu yìí táwọn ọmọlẹ́bí ẹ̀ tán àti júwe ní káfíìrì mọ̀tẹ́dẹ̀ nǹkan kan àtijú ẹ̀ fáwọn èèyàn àwọn tó bá ti mọ̀ tó máa kú burúkú ní ọkàn. pété ń lọ sọ́wọ́dà tí gbogbo Facebook wá sí kínní wọ́n hó wọ́n gbóná njọ́ tí èsì Facebook ti ń gbóná bẹ́ẹ̀ lé Haúsá rìsọ́ọ̀tì ẹ̀rẹ́rì wọn ìjọ́ òun lọ́hùn-ún kò sí Facebook ń gbóná nígbà wọn gbóná jí kínní rìsọ́ọ̀tì ẹ̀ gbogbo àwọn afa dáadáa wọ́n pa Imam Jafaru wọ́n pa afa alawa alalibani aladisi wọ́n pa ọwọ́ àrùkpaná ẹ̀yin náà na bẹ̀rẹ̀ sí kóná ẹ̀ bẹ̀rẹ̀ sí kóná ẹni àmà kìlọ̀ àtún kìlọ̀ fún yẹn tó ń kóná sẹ́fẹ́ do kúnlẹ̀ bọ́mọ eke bá ń gé ginigbó àgbàdo ọmọ mi tí o wọ sí igi dá ń gé yìí kọ́mọ̀ wò síbi tí ọ̀dà ránṣẹ́ gíní là ń ké sí òun là ń ké sí a sì lálàáfíà ńlẹ̀ alálàáfíà pẹ̀lú wáàsí wa yìí pẹ̀lú dáwà tá à ń ṣe o ẹ jẹ́ a máa fà láfíà àwọn bá àtúngbádùn túngbádùn pẹ̀lú ẹ jẹ́ àsẹ̀mí àlàáfíà ńlẹ̀ Yorùbá ẹ jẹ́ àsẹ̀mí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ jẹ́ àpèpè wa pẹ̀lú pẹ̀lẹ́ nínú alukurani wa náà jàgídíjàgún ṣégíní kò sí mbẹ́ nínú àdíjà náà jàgídíjàgún ṣégíní àwọn sálàfù wa náà ṣe jàgídíjàgán wà áyìn jàgídíjàgán wà mí áyìn àtà jàgídíjàgán. tó wá di pé kíní ẹ̀ wọ́n ń ṣe gbẹ́gbẹ́ níbo ọ̀yá wọ́n ń ṣe kíní wọ́n lágbára wọ́n lágbára stẹ́ẹ̀pù kan sí méjì ló kù tí sáfù dì má yóò fi ṣẹlẹ̀ ńsìn. ẹ wá ní kí dáàbò náà mi máa ṣe fíkì tẹ̀lébírì al-ikhtilaf ẹni ká máa wà gan ṣẹlẹ̀ ni kíjọba gbọ́ o ìjọba gan yìí tún sọ lọ́la àwọn ìjọba ń bọ̀ lọ́la nítorí sọ kan gbọ́ dáadáa àfẹ́ àfẹ́wàlà ah, ìyẹn la káwọn tá a gbọ́ra wa yọjọ máa bọ̀ kájọ sọ ọ̀rọ̀ kí wàhálà má ṣe ni kọ́ má ṣẹlẹ̀ ká gbọ́ra wa yé ká gbọ́ra wa yé ká gbọ́ra wa yé òun ni pípé kọ́nfẹ́rẹ́nsì tọdún yìí o òun ni pípé kọ́nfẹ́rẹ́nsì tọdún yìí o pípé nu o tí mo tó ti jòkó tí mo ń sọ yìí náà ọ̀la náà tó ń bọ̀ gbẹ́ni tó wà ní tí ó sọ kọ́ ọmọ bọ̀ lọ́la náà o atọ́ wà ní Providence Hotel ní Ìkẹjà two and three ẹ̀ máa bọ̀ á yẹn ju gbogbo ẹ̀ á dẹ̀ kọ́ communicate jáde a sì ní kíjọba bá wa fọwọ́ sí kọ́míníkè wa tẹ́lẹ̀ la fi pa àwọn ìjọba dá sí torí kí wọ́n lè lọ́wọ́ sí kọ́míníkè tá a bá yíṣù kọ́míníkè tá a bá ṣe kíjọba lè lọ́wọ́ sí láti pè wọ́n dá sí. mashayikh kiram ẹ̀rọ ẹ̀ bá ń kí àwọn sheikh wa marhaba bi mashayikh hayya allah mashayikh. assalamu alaikum warahmatullahi wabarakatuh اتفضل بيقول لك يسمى يسمى جايز معالي المدير اتفضل معالي الشيخ اتفضل اتفضل يا اجدادها بقى جايز اتفضل انت So, idan saro a fẹ́ kí wàhálà wa dìde lẹ̀ Yorùbá ìyẹn la fi ń pariwo pé ká lọ ṣe fíkìrì tẹ̀tẹ̀bírì ìkìtìláf fíkìrì alámọ̀lẹ̀ ìsìlámì gbogbo èyí tá a rí ti ń ṣẹlẹ̀ lórí social media káàkiri yìí mo ti sọ kọjá alihukumu ti ṣẹlẹ̀ alala sikaas kama pé lágbájá rí báyìí làkàtúgbè rí báyìí dóòlà rí báyìí ìtọ́wọ́ tẹ̀lé ni wọ́n ti sátúkù dìmẹ́ ìtì wá wọ́n ti wá ń ṣe fátíkù lẹ́ẹ̀dì wọ́n ti ń bọmọlúwàbí jẹ́ lẹ́yìn eléyìí ìgbésẹ̀ tó kú lẹ́yìn sáwọn tó rẹ̀ rí nìyẹn yẹn sátúkù eh, dìmẹ́ ni ó tẹ̀lé wọ́n wà ní àṣìbá ah, àwọn ṣéèkì ti ní káfíìrì ni kẹfìrí náà máa ń pa náà ni gbogbo àwọn afáàtẹ́lẹ́ tí wọ́n ń pa wọn fọ́kùmù lọ́sàájú ọ̀rọ̀ wọn àwọn kan fún àwọn tí wọ́n ń pa wọn ní fàtúwá gbogbo sheikh ti di káfíìr wọ́n sì ó ti di káfíìr wọ́n àwọn akọ́kọ́ máa bá ló kọjá káfíìr àwọn wà káfíìr àwọn afáàsì fásitì lórí ibi káfíìr ni wọ́n ti ní káfíìr ni tọ́wọ́ àti sà yàrá kun kébèrè kí ni wọ́n máa ń ṣe fún. kí wàá digbọ́n máa ṣùtì àwọn afáàwọn apá wọn káàkiri ẹ má dàrú ẹ lé nílẹ̀ Yorùbá ntàwọn fífún yín nù. ẹ ti láwọn ọmọ tẹ́ ń tẹ́ ní tẹ́ ń dá àwọn ọlọ́pọlọ rú ó burú débi pé ìlú yìí kí mùsùlùmí ọmọ ya rẹ̀ kọ́dà ẹni tí súnà jọ pàmò papọ̀ ó ní tá a bá súnà kọ́ máa lùsọ̀ máa ti wọ́n ti ẹ̀lẹ́dí tó bá rí ọ̀rọ̀ fún mi kò ní kí mo lè bá lọ. àwọn nǹkan tá à ń wí nìyẹn o so yín tún sọ̀rọ̀ lọ́la yín tún sọ̀rọ̀ ń gbà mí a kò sí náà ní àmọ̀ sọ̀rọ̀ náà ní tí ènìyàn jù torí dáadáa àtàláfíà làwọn ṣe kí ni ni Darunnaimi ń jà fún o Darunnaimi ń jà fún akẹ́fọ̀ọ́ náà. وراحب فضيلة الشيخ خليفة بابا ولا تدع يفادكم ربنا ويرعاكم كما هو رب الشيخ عميد دار الحكمة أنا مصيب مريزو إيه أخو المدير أخا أخاكم الله فأتى الجنة حياكم الله حياكم الله الله باكين ولو باسي لدى فمي اقف هنا يعني تارك المجال لغيري السلام عليكم ورحمة الله وبركاته الشيخ القاسي يريد التعليق ان شاء الله وبعد الشيخ الذي سيلقي او يعلم بعده هو شيخنا الشيخ شرف قاسي اخرج الحمد لله الحمد لله ثم الصلاة والسلام على حبيب الله محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه ومن أولا فقد أراهب فضيلة الشيخ يا داعية قريب في هذه المنطقة نجرية وفوقها فضيلة الشيخ إمران عبد المجيد إليها أنا ما صرت أقول والله لما رأيت مثله في هذه المجتمع والله من جوده من جوده الواسعة لأسأل الله دوام له أن يطول عمره ثم أراهب فضيلة الشيخ الذي يرتهل من مكان بعيد تعلم فتنة مشاقة في نيجيريا غالي حتى وعد ياتي المكان بعيد ويقاف أما هذا الشيك بمان الله وفضله أجب دعوة شيخنا الفاضل إلى أقول جزيكم الله ثوابا وافر إن شاء الله وجزاكم الله خير ثم إلى مشايك الجلاس وصبلاء الطلبة أقول السلام عليكم ورحمة الله تعالى وبركاته وقد أتكلم العربية لكن لما بدل شيخ لسانه ẹ̀rọ wa wèlé àná bá dìlà lè sẹ́ni ilẹ̀ yorùbá ẹ̀nà asùgbà àṣek lidalik adúgbò fún ọlọ́ọ̀bọ̀ ọ̀la àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún alibra muhammad sallallahu alayhi wa sallam mo kí àwọn mosaic bẹ́ẹ̀ alátorí sẹ́ẹ̀kù mi bí àti àwọn sẹ́ẹ̀kì tí wọ́n fi lé tó jìnnà alẹ̀ bí nàìjíríà ti lè tó yìí bí àwọn àròpọ̀ ń bọ̀ láti bèkè yóò sá ni àmọ́ àwọn wá wò pé tọ́lọ́wọ́n bá ni mo fẹ́ sí wọ́n sì wá àbẹ̀rẹ̀ ọba ọlá kí ọlọ́run bá sọ ọkùnrin tó wọn àtàwọn mọ̀sáìkì tí wọ́n wọlé fọ́kọ̀t àtàsàmù tí wọ́n sọ yìí arọ àìmẹ́rí sí pé ọ̀pọ̀lọpọ̀ ní ògbọ́ nǹkan yẹn yé àfi ká sọ pé tíra tẹ́lómi ń kà nígbà míì ẹ máa ní í ṣe pẹ̀lú àgbọ́yé àti iṣẹ́ tó fẹ́ fi tíra yẹn ṣe eléyìí ni máa ń fa wàhálà àwọn ènìyàn lómi àádẹ́rí sí pé nǹkan tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ dá a máa ti ń kà ní tíra yóò yí láàká rẹ̀ padà sí nǹkan mìíràn gẹ́gẹ́ bí ó ṣe yí ọ̀rọ̀ rẹ̀ náà padà àádẹ́ ń gbọ́ a ń gbọ́ dáadáa pé anábì sallallahu alaihi wasallam an-naqal bin Yazar ọ̀dọ́lá àní anábì máa ń sábà sọ torí pé ẹ̀tẹ̀sáàmù yìí ó ti wà látọjá anábì ó anábì ní sẹ́ẹ̀rí abdul iman èyí tó mọ́lájù nínú ìgbàgbọ́ tí ó tọ́pọ̀ nígbàgbọ́ asọ́bùrù wàá kọ́ ṣe sùúrù lẹ́yìn ìgbà yẹn wọ́n wá ní àwọn àmójúkú lórí nǹkan sẹ́ẹ̀rí mọ̀ pé àtàsàmù sẹ́bẹ̀tẹ̀tì fi kìtàbí láì wọ́sùn nàbí sallallahu alaihi wasallam gbogbo alamọ̀ yìí nǹkó ti wà mẹ́ ọwọ́ àbọ̀ iman àwọn yìí ni wọ́n ní àwọn àmójúkú àti kan lára wọn bóòlù wa lẹ́nìí ẹni bá lọ ka tíra abdulrahman tí wọ́n gbẹ̀yà dọ́rọ̀ sọ ní tíra abdulrahman ìdí ẹlẹ́kẹfà abdulrahman muhammed qasim al-asmi an-najdi ẹni bá lọ ka tíra rẹ̀ ẹ máa rí wípé nínú àwọn nǹkan tó gbogbo sí ọ̀nà kí a ní àwọn solúsàn wọlá fẹ́ wá fún àwọn wàhálà táàbí ní tàsámù yìí láàrin ara wa ẹ lọ wo sheikh mutemiya rahimahullah tó bá fẹ́ sọ nípa àwọn àáfàá tí wọ́n ṣáájú wọn àtàwọn àáfàá tí wọ́n wà pẹ̀lú wọn kódà kán mọ̀ rí bákan náà nígbà míì irú Sheikh Abdul Qadir Jilani gbogbo ala mọ̀ pé àwọn nǹkan mi ń bẹ lọ́wọ́ wọn tó sì yàtọ̀ díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ náà ẹ̀kọ́ tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ nípa wọn wọ́n á sọ̀rọ̀ yẹn kó bọ̀dá wàhálà lẹ̀ wọ́n á sọ̀rọ̀ yẹn kọ́mọ̀ ní wàhálà torí pé tí n bá sọ̀rọ̀ Sheikh ló nísìn tí n bá sọ̀rọ̀ kan pa wọn nísìn fún ọmọ kéwù bóyá mo sọ déèdòl kẹlẹ́m ọmọ yóò máa gbé ká níjọ́ tó wọ́n bá rí ṣèkè wọ́n lè kí wọn lójú tó bá di ẹ̀yìn wọn ni ẹ̀ mọ́dà lóúnjẹ àkàrọ̀ ń pọ́n lẹ́nu. àmọ́ nígbà tó bá yẹ sí pé a ní nǹkan láàrin ara wa a ti mọ̀ pé eléyìí kù tí ẹ̀ka tó báwo là á ṣe túnṣe là á wa. gbogbo àwọn bàbá ń sọ yìí wọ́n ṣàlàyé àwọn ènìyàn dáadáa kán lè bá a rí ọ̀rọ̀ tì sí wọn lára kán lè bá a rí ẹ̀sìn pè sí wọn lára

alhamdulillah ṣe ní nàìjíríà tá a wà yìí àbí ilẹ̀ káàròjẹ tá a wà èyàn yára dùn pa kíákíá èyàn yára dùn pa kò sí bolo bẹ́ẹ̀ sálọ bọ́ ọ bá sálọ yẹn ni ẹ wá ilé bàbá rẹ nu ilé bàbá rẹ nu ẹ wá lọ bí ẹ wá lọ bí ẹ bá ń bẹ̀ ẹ bá ń bẹ̀ kò bolo bẹ́ẹ̀ sálọ àmọ́ ní àwọn ibi tá à ń sọ yìí ní àwọn bá ti sáwọn inú gbókan lọ ó ló máa sẹ̀lú mẹ́ta lérí sẹ́nu àwọn àti Sheikh Ibrahim wọ́n pàdé ní Mecca wọ́n pàdé ní hajj àmẹ́jì pàdé gbàdá méjì wọ́n pàdé Sheikh Ibrahim ni mo ń sọ àti Sheikh Abdullahi bulbaz bin Abdulaziz bulbaz wọ́n pàdé ní hajj wọ́n jọ ṣe hajj wọ́n pàdé ara wọn mo fẹ́ sàlàyé ń pa tàtàmù tí mo sọ yìí pé ẹsẹ̀ jẹ́jẹ́ káàsì pẹ̀lẹ́pẹ̀lẹ́ káfọ́ amọ́dáwọ́ alálẹ̀ kọ́mọkí wọn náà mọ́dá fìtínà alẹ̀ torí pé ń gbà sí fìtínà náà bá di agbára òní ká wọ́n láyà agbára wọn nìkan àwọn méjì pàdé ara wọn Sheikh Abdullahi ibn Abdulaziz Mubaz ó wá rí asaru pé ẹni yìí ó yàtọ̀ sí bẹ́ẹ̀mí ṣe wà yányá àwọn táwọn sọ yìí lárúbáwá ni wọ́n àlè fi wá wa ẹni bá súnmọ́ bàbá lókè ní òun màkàtí mo sọ yìí ó ti wá rí pé eléyìí wá ń béèrè pé ewó lẹ́yìn bó lẹ́yìn ṣe jẹ́ eléyìí wá ń sàlàyé pé àwa o a máa ń ṣe ẹ̀sìn kún tìjà níyà ìyẹn wá ní ìwọlọ́ngbẹ̀ Tìjàníyà ó ní tọ̀ríkọ̀ ni ìwọlọ́ngbẹ̀ tọ̀ríkọ̀ ó sàlàyé rẹ̀ pé tọ̀ríkọ̀ Tìjàníyà ni a hàn ìwọlọ́ngbẹ̀ bẹ́ẹ̀ sẹ́ẹ̀rí ńgbà tí bàbá yìí sàlàyé kó padà sí ilẹ̀ pé tó so sáwà lórí èsì sá ó sẹ́sì níbi tó lò ó sẹ́sì ń bẹ̀ mọ́ ọmọ torí pé wáyé ń pé alkitabu wa sunna lẹ́sìn ló ń pè pé ó gbọ́dọ̀ sọ̀rọ̀ òdìsẹ́lò míì ó gbọ́dọ̀ kọjá yè àìjẹ́bẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ tó bá ní ahọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú èèyàn ìjà wà lálẹ́ tí wàhálà yẹn bá dé bẹ̀rẹ̀ yóò ṣe ni wọláì abẹ́rẹ́ ọba Allah subhanahu wa ta'ala kó máa mọ̀ wá pẹ̀lú nǹkan tí àwọn èèyàn tí wọ́n fi wá wọn fà yìí اللهم لا تعاقزنا بما فعل سفهاء منا وصلى الله على سيدنا محمد وآله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته ọ̀rọ̀ tí sheikh wa gaasi sọ ẹnu sì wọ́n gbọ́ wọ́n ní sheikh abdulaziz bumbasi òfin ilẹ̀ kì í ṣe pé sheikh abdulaziz bumbasi ṣe ìkìrààrù àkídà rẹ̀ o. O dákẹ́ fún un dẹ́rẹ́ án lè fitna kì í ṣe pé ìkìrara lé àkìdá tẹ̀ ẹ má sì wọ́n gbóyè ẹ má sì wọ́n gbóyè ẹ má sì wọ́n gbóyè ẹ má sì wọ́n gbóyè ntàwa náà ń pèpè sí ni pé ẹ má yà á dá wàhálà lẹ̀ ká má dá fìtínà lẹ̀ àgbọ́yé tí mo gbọ́yé lọ́rọ̀ wọn ni àbí àbí wọ́n fi ṣe ìkìrara àkìdá rẹ ni. بابا شيخ عبد العزيز بن باز واستقراره عقيده عليه وجزا الله شيخنا هكذا نعم عندي المداخل الاخر هو الشيخ سليمان محمد السلام عليكم ورحمه الله الحمد لله وعلى والسلام على من لا نبي ونشكر نعم، الله تعالى وحجيا سلطوني شيء حتى كثيرا والمشاهير والجماعات في مصر المباركة جزاهم الله خيرا أرسلوا لك أرسلوا نعم في مقرب ìṣèdè àbílùbí wa a rí pé mo kí ìkàlẹ̀ àbàbá wa tọ́rọ àríkẹ́ lọ́sùn náà dáadáa wọ́n bá sí wọ́n lẹ́sẹ̀ mo sì rí orí ìwọ̀n ìwọ̀n sí ọlọ́ọ̀bà àríkẹ́ ọlá oyin alábàámu sọlọ lọsọlọ ní àwọn awúrò àwọn àdúgbò báyìí tí dáhùn náà yìí gbé kalẹ̀ pẹ́ ń tọkọ tó pẹ́ ń wò sí àwọn òkúté iṣẹ́ dáadáa kan sí ní fọlọ́mọdé kí orí ojú òkú ọ̀gá dáadáa àwọn ọmọ àgbáyé lọ. náà nípa ọ̀rọ̀ àtàsáàmù tí àwọn akẹ́kọ̀ọ́ àwọn ẹgbẹ́ fún wa wọ́n sàlàyé fún wa ní ìdíje tí àwọn bàbá ṣẹ́gun lọ́dọ̀ sì àlàyé gẹ́gẹ́ bí ẹ̀kọ́ wọn sàlàyé ní ilé ẹ̀kọ́ rẹ̀ tábà wọn ti jáàmù tó kò àmójútó yìí wọ́n jẹ́ ẹ̀ka tí máa ń jẹ́ kí á kó àwọn èèyàn mọ́ra tí ọba sàmójútó ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ sàfún wa láì pé àkàsàmù Islam á pè wọ́n wà lérí Islam aláṣàkàlọ́kùnrin gẹ́gẹ́ bí ìgbà tí wọ́n bá sọ́lá wọn dáadáa wọ́n sọ́lá wọn sọ́lá wọn إنك لعلى خلق عظيم you are exacted standard of character That means the accident the actions that are good result movement, how you can learn how you associate the people of good nature. Paul is there associate how you do. أنا ما نشوف أنا ما في ولا هم بلن قليل بلن قلبي لا مبدو الحق فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر tó bá jẹ́ nítorí tó lè náà wọ́n fẹ́ súnmọ́ wọn ò lè súnmọ́ wọ́n sọ fẹ́lẹ́ tìlá fọ́ bọ́ọ̀lù sọ́ọ̀lì wọ́n sàkó lẹ́gbẹ́ wọ́n sọ ayé wọn sàmójúkọ fún wa wọ́n sàkó ìdáhùn wọ́n àfọ́dí ní ọdọ́ ọba àdìgẹ́ra fún wọn ṣáré wọn fẹ́ àmà bàbá kókó ọjọ́ sí mùsàwárà báwọn ṣe mara bí ìgbésí ayé ó ṣe rọrùn bí wọ́n ṣe pẹ́gbẹ́ ẹ̀sùn báwọn ṣe mara lórí ẹ̀sìn láìpẹ́ àwọn tasámù dáhùn yìí àwọn tasámù yìí ọ̀kẹ́ ní púpọ̀ tasámù ó dáwọn alẹ́kọ̀ọ́ ó fi sọ́nà méjì tasámù kẹ́lẹ́gbẹ́jẹ́ sí nǹkan fún mi ó sá mi lọ́gbẹ̀ẹ́ nínú ẹ̀rọ sá lọ́gbẹ̀ẹ́ wọ́n á ẹ̀sẹ̀ mi tó rẹ̀ ní fọ́ọ̀fù àná lọ́mọdébò ìyẹn sá lọ́gbẹ́ ìpìlẹ̀ ọlọ́ni láyé sọ́rọ̀ pàwọ́ ìbàdàn láyé sọ́rọ̀ ìbàdàn ilẹ̀ ọlọ́ni láti sọ́rọ̀ hasan tó rásẹ̀ yẹn ìfàmì lẹ́tí ìyẹ àṣà ẹ̀wùkà ọgbẹ́ tó sàmì èrò ní sá lọ́gbẹ́ yẹn ìfì dáadáa rọ́pò ọgbẹ́ yẹn àsámù kan lọ àsámù ń bẹ níbi pé a máa mú àdìmọ̀lá kọfà ìmọ̀ àsánà rẹ ni kó lẹ́ni tó ní ìgbìmọ̀ lọ́wọ́ ẹ̀ láti mọ́ mojúkò lára ẹ̀ mo rí pé báyá ẹnìkan tó kéré sí mi ní nínú owó nínú òkú nínú mà ẹ̀jẹ̀ mojúkò fún anábì kọ́ àwọn sọ̀rọ̀ àbàjọ ní ọlọ́run máa ṣẹlẹ̀ nígbà tó ọmọ ìdílé gẹ́gẹ́ bí ọwọ́ anábì mú sọ̀rọ̀ sọ̀rọ̀ ní àwọn aṣọ ọ̀fẹ́ ń bá anábì lálẹ́ lálẹ́ nígbà tó ọmọ ìdílé láìpẹ́ anábì yìí tó dùn sàwọn kásí wọn ó ní tó dùn sí kiri fún jẹ́ freedom nípa àwọn tó ṣàgbẹ̀gẹ̀ nígbà tó ọmọ ìdílé ó ní freedom of religion freedom of economic activities and freedom of movement wọ́n ní ìfọkànbalẹ̀ lílọ bíbọ̀ wọ́n mú o ṣe wọ́n kò sí ìlọ́kọ́kọ́ kò sí ìdílẹ́mọ́lẹ̀ pẹ̀lú kí ni pẹ̀lú ìnira wọ́n ti fíjọ́ látara kí ni àwọn ìṣọ̀kan láìpẹ́ sọ̀kan tí ọba táwọn ti fòkàn pé ṣégi pẹ̀lú fún ọmọdà nípa ẹ̀rọ ọ̀rọ̀ mi àìpé nípa táwọn aṣọ àìpá kọ̀ọ̀ṣọ̀ ẹ̀rọ constitution nàìjíríà ní ti bá mi constitution mi ni kò sí fọ́ọ̀lù ọ̀kan mi ni rules and which means that outcome of government must be given and all this power has been exercised. Tí ọba sàmójú kò fún lórí lọ́mọ sàmójú lọ́mọ aláàbò. Àpọ̀sàmójú kò tó wà fún lórí ni pé ó ṣe dáadáa sí àwọn kí ni àwọn followers fún mi kiri kí n darí wọn kí n jọ̀gá lé wọn lórí àbójú kò ní mọ mú yẹn ṣe dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ abẹ́ náà sọ̀rọ̀ lọ́ta ara ní ìlú ìgbà ọ̀rọ̀ kó sì di kí agbára ayé ọ̀rọ̀ kó fẹ́ sí náà jẹ́ ọ̀rọ̀ ìsìlámù àti ọ̀rọ̀. Suleiman Muhammad Hussein ó fẹ́ bí àwọn èèyàn mẹ́ta tí wọ́n lọ́wọ́ sọ̀rọ̀ ṣùgbọ́n orí ìlú àdìsáìsà láti àkóso ilẹ̀ ìtẹ̀sí ṣéṣìnà alkhalifa sheikh abu fatai abdulaziz shola معرفة وإرفانا لحضوره جزاه الله أنها كل خير شكركم الله وقدر جهده وهمزة المعروف أو الذي هو مدير دار الحكمة والإرشاد جزاكم الله كل خير كما نشكر القوافل التي دخل دخلت معه جزاك الله خير ثم الآن ننتقل إلى المداخل الآخر الذي هو شيخنا وفضيلة فهو فضيلة الشيخ سليمان حفظه الله báwo ọlọ́run bá ti jọ lọ́sọ̀rọ̀ pé lọ́kọ̀ọ́jú káyọ̀ lẹ́kọ̀ọ́ fi rasulillahi uswatun hasana ninu Islamu wa tá wà yìí bàbá gbogbo wa iya to bí ẹni kọ̀ọ̀kan wa àti gbogbo ẹni tí ń ṣiṣẹ́ láyé Abu Talib ní èrò pé ẹnìkan fẹ́ ṣiṣẹ́ tí ó lágbára fún ẹ̀sìn anabiwa Muhammad tó fẹ́ ju Abu Talib lọ nínú iṣẹ́ to ṣe fún anabi tó ń ti bẹ́ẹ̀ tasámọ́wọ́ wà láàrin anabi àti àbútọ́líbì ẹwọ bá nábì ti bá àbútọ́líbì lò ẹwọ bá bìtọ́líbì náà ti bá ànábì lò ẹ̀dákun tàṣámù wo ló fẹ́ kọjá ìta ànábì ṣe yẹn àwọn ará mọ́kà tó ti bá ànábì ti rú náà wọ́n sì ń pè léyìn àrí náà ni ọlọ́run wa ni ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ kò ní níbi àkídà kul ya ayyuhal kafirun la a'budu ma ta'budun wala antum abiduna ma a'budu ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما عبد لكم دينكم ṣùgbọ́n kò ní ọmọ jẹ èèyàn rí láàrin wọn wọn yé mọ́ sọ̀rọ̀ rẹ̀ ní dáadáa òní dáwọn ṣéèkì wa ń sọ fún wa lẹ́ẹ̀kan pé àà kò débi àkídà tàṣámọ́ kò débi àkídà àbùtán níbi ọ̀gbà èdè ànábì wínú ànábì ò sì torí pé ẹ̀gbọ́n bàbá mi ni kọ́ wa mọ́ sọ pé tọ̀ ọ̀dà pé àwa ṣe àwa ju àkídà lẹ̀ fúnra wa o kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ti yẹ kí gbogbo wa rínu laqad kana lakum fi rasulillahi uswatun hasana جزاكم الله كل خير على هذه الكلمة المؤجزة القيمة فننتقل إلى المداخل الآخر الذي هو الخليفة نفسه من دار الحكمة والإرشاد فسينتقل إليه الميكروفون بإذن الله تعالى نور السلام عليكم ورحمة الله وبركاته تحياتي إلى جميع الأحاضرين في هذه في هذا المؤتمر وأحيي خاصة الشيخين الداعي الداعي الكبير والشيخ بل شيخنا عمران عبد المجيد إله حفظه الله وحفظ الله آه، معالي المحاضر اليوم من دولة عمان جزاه الله خير الجزاء نعم ó tilẹ̀ já sí pé a pẹ́ ní ojú nípa àtàsámọ̀ fìdín àwọn àtàsámọ̀ àdín alìṣìmáì alhamdulillah tọ́píkì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wa tí wọ́n ti discuss nípa ẹ̀ tipẹ́tipẹ́ ni tó sì já sí pé kìí ṣe tọ́píkì tí a ṣe máa máa gbà ní mọ́ra wa lọ́wọ́ èyí tó jẹ́ kókó ń bẹ ni pé a rí pé gbogbo nǹkan ní Islam tí ó dá sí pàápàá jùlọ ar-rasulul karim anabi Muhammad sallallahu alayhi wa sallam hatta atasamu fi ziwaj kí a fẹ́ ṣe àmójúkúrò nípa pé eléyìí èmi nìmí jù ìwọ kọ́ ìwọ òjù mi lọ ibi tí nùkútọ̀ bíi tí gbogbo wa ń fi ọ̀rọ̀ náà sí nìyẹn torí pé kò sí nǹkan tá à ń pè é tí a fẹ́ jẹ́ kí tàsámọ̀ kó lọ síbẹ̀ òun náà ni atanawọ̀ pé èmi ṣe mi, ìwọ náà ṣe tiẹ̀ ṣùgbọ́n èèyàn lè ṣe tiẹ̀ èèyàn lè ṣe tiẹ̀ lọ́tọ̀ ṣùgbọ́n kí ni nǹkan tá a fẹ́ òun náà ni ataayush asilmi òun náà ni pé kí gbogbo wa ká bá ara wa ṣe ní ọ̀nà ìlànà tí ó máa mú àlàáfíà wá eléyìí ló jẹ́ kókó jù nínú gbogbo nǹkan tí a máa ń sọ̀rọ̀ ní gbogbo ìgbà tá a bá ti fẹ́ sọ̀rọ̀ nípa àtàsámọ̀ nínú nǹkan tí a tún fẹ́ gbéwò nínú àtàsámọ̀ òun náà ni pé tí a bá wo alukur'an al-azim ó ní ọlọ́run sọ pé ya ayyuhal ladhina amanu ọlọ́run ní ẹ gbogbo ẹ̀yin tí ẹ gbà pé ẹ gbọ́ òun gbọ́ إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم ẹ̀rí pé ní tí ọlọ́run fẹ́ sọ tó fẹ́ mú fún wa nínú ẹ̀ náà ni pé kò sí kò ọlọ́run ò pè ìpèpè kan síbi wípé n tó lè jẹ́ kí àkọ́kọ́ ohun tí gbogbo wa máa kọ́kọ́ jù ká jẹ́ òun náà ni akramakum indallahi atqakum kí a jẹ́ kí ẹni tó ní ìbẹ̀rù ọlọ́run jù òun náà ni ó jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ tí ọlọ́run pè tọ́lọ́run pè wá sí nínú àyà yẹn inú àwọn nǹkan tí àyà yìí náà tún mú wá òun náà ni pé ja'annakum shu'uban wa qaba'ila lita'arafu at-ta'aruf tó wà ń bẹ̀ yẹn kì í ṣe pé ta'arufu salbi rárá bí kò ṣe sí pé ọlọ́run pè yí pé ẹ kọ́kọ́ gbogbo ìgbà tẹ́ bá ti fẹ́ máa kójọ ẹ jẹ́ kí tasámọ̀ hátà fi sọ́làt tasámọ̀ gbọ́dọ̀ wà nínú kí ni gbogbo nǹkan ìpè gbogbo afẹ́ má jẹ́ kí nǹkan tí o fẹ́ máa ṣe má ríra ẹ ní pé èmi mo dáa jù torí pé ohun tí ọlọ́run fẹ́ lọ́dọ̀ ti gbogbo wájú náà ni pé kí ni o ẹni tí kí ni o akramakum indallahi àtìpọ̀kùn ẹni tí ó dáa jù lọ́dọ̀ ọlọ́run ní gbogbo nǹkan òun náà ní kíni o ẹni tí ó ní ìbẹ̀rù ọlọ́run ní ọkàn ní àkótán gẹ́gẹ́ bí ìwọ̀nba time tí wọ́n sọ fún wa òun náà ni pé báwo la ṣe lè ṣe àtàsámúhì báwo ló ṣe lè wà nínú iṣẹ́ tá a gbé dání fi harakatina almadrasiya awuta alimiya Epe tasamuhu yìí báwo ló fẹ́ ṣiṣẹ́ láàrin iṣẹ́ tá a gbé dání gangan kò sí gbogbo yóò ká lè jókòó ká máa sọ níbí báyìí gbogbo rẹ̀ kọ́kọ́ jáde nínú iṣẹ́ tí a gbé dání kí ni àwọn ọṣẹ wa náà òun náà ni lára àwọn ọmọ tí à ń kọ́ ní ẹ̀kọ́ tasamuhu ìní àmójúkúrò fún gbogbo nǹkan ìpè àlàáfíà wá fún àwọn ọmọ wa pẹ̀lú pé ká ṣe kí ni ká kọ́ wọn ní nǹkan tó yẹ ká kọ́ wọn gbogbo ohun tó bá sì ń fa ìrògbòdìyàn láàrin àáfà àti ọmọ kéwú kí kàsámù máa wá ká máa ṣe àlàáfíà ká máa wá ìrọ̀rùn fún ara wa láàrin ẹ̀ eléyìí ni ó máa jásí pé mẹ́sẹ̀gì tí a fẹ́ pass sáwọn ọmọ kéwú lára fìkìhíyàn nahwiyan balagiyan tó yẹ pé gbogbo kínní inú gbogbo iṣẹ́ tá à ń kọ́ yìí pátápátá náà kò sí yìí pé kò sí inú tọ̀ tí ò sí ń bẹ̀ pé ó yẹ kí kí ni ká máa ní àtàsámọ̀ ní àárín àwọn salamu alaikum wa rahmatullahi wa barakatuh. مدير الآن هو شيء

أنا دوما نكوبان ما الكوبي ربما أن يسمع لي وذلك لقب هو زاجر الكفار ماذا قلت زاجر الكفار إن شاء الله زاجر الكفار ما شاء الله زاجر الكفار ما شاء الله آه يعني ما شاء الله زاجر الكفار الكفار ما شاء الله آه، زاجر الكفار آه، أسأل الله أسأل الله له أن يتوب له عمرنا آه، وهكذا أرحب ذلك المحاضر الجليل الذي استفدنا مما ألقى إلينا أبقى, أبقى الله له الروح أود ètí mo tí màá kọ́ sọ ní ṣókí nípa gbólóhà nẹ́bí tó sọ wípé balik ani wàláwò àyà ọ̀ ní nǹkan méjì péré kí n kò mú àyà alukurani kan wá lórí tasamu tí à ń sọ kí sì mú harifa nẹ́bí kan náà wá lórí tasamu tí à ń pẹ̀rẹ̀ wá sí àkíyèsí láti ìgbà tí a ti ń sọ̀rọ̀ nírọ̀ tí wọ́n ń sọ fún wa wọ́n jẹ́ kó wáyé pé tasamu pín sí méjì almurahab wa giru almurahab àwọn tasamu tí a welcome yìí pé eléyìí a ṣe tasamu ní orí ẹ̀ àti rí sí pé a ní welcome ẹ̀ tí a ní ṣe tasamu ní orí ẹ̀ èyí tá a ṣe tasamu lórí ẹ̀ tá a ṣàmójúkú tá a gba ẹ pé ẹjẹ́ àjọ ṣe ilé ilé tó bá jẹ́ ṣe tó bá bá ṣe rí ọlọ́mu tasamu kọ́ wà tí wọ́n ń pè wá sí torí pé láti tipẹ́tipẹ́ ni wọ́n ń pè wá sí pé à kí wàá ní nǹkan tó wà ń bẹ̀ òun náà ni irú tàsámù wípé kí ọkùnrin kọ́ máa fẹ́ ọkùnrin kí obìnrin kí wọ́n náà máa fẹ́ obìnrin kí ni nǹkan tó wà ń bẹ̀ láyéláyé irú tàsámù ilé gẹ́rù mọ̀ráhàb ní ṣẹ̀ríà wa kò ṣe nǹkan tó wà welcome rárá ṣùgbọ́n tó bá ti ń pèpè irú ẹ̀ kí wọ́n lọ stop irú dáhùn yẹn a rí àwọn ayatul Qur'aniyya àti ọlọ́fin pọ̀ á pé ká ṣe tàsámù hù nínú ẹ̀ ọlọ́run sọ pé fáfù àná waqfi lana warhamna aya yẹn aya tasamuhu ni anabiwa muhammad sọlọsọlá ó kọ àyíṣà lẹ́kọ̀ọ́ nígbà tí àwọn àyíṣà béèrè pé kí ni màá fi ṣe àdúrà nígbà tí Lailatul Qadr bá dé anabi sọ fún pé máa sọ pé allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni kò sí àyè láti sọ̀rọ̀ nípa hadith yìí ṣùgbọ́n ní kúlẹ̀kúlẹ̀ rí pé tasamuhu ó wà ń bẹ̀ fún wa salamu alaykum wa شكرا لشيخنا باللطيف من دار الحكمة فالآن ينتقل أو نستمع إلى مداخلات الشيخ آه، سكرتري التنفيذي للمجمع دار النعيم نفسه فليتفضل مشكورا السلام عليكم ورحمة الله وبركاته láì ní fa àsìkò gùn rárá àkí ìjókòó gbogbo àgbàlagbà nílẹ̀ kalẹ̀ látòrí ṣéèkù àgbà àkí wọn bákan náà mo kí àwọn àfáà mi àwọn olùtọ́ mi àwọn olùrè mi tó wà lórí kalẹ̀ mọ̀dúrú dárò hikima wal irshad hasdọ́fúnlọ́ wàrà áhùn mo kí gbogbo àwọn bàbá tó wà lórí kalẹ̀ pátá wàkàmọ́ أرحب بالشيخ الدكتور إبراهيم السعدي من سلطنة أمان أسأل الله سبحانه وتعالى الذي أقدمه إلينا بالسلامة أن عيده إلى بلده بالسلامة وأن يجعل إقامته معنا إقامة سعيدة طيبة

nítorí pé a ti ń rí ní àwùjọ wa nàìjíríà tá a wà yìí náà ń da àtàsámù kódà ní ọjọ́ Christmas tó sì kọjá yìí tí wọ́n ṣe kọjá yìí ní ìjeje a rí ibi táwọn mùsùlùmí tó ti lọ parapọ̀ mọ́ àwọn kírísẹ́nì ní ṣọ́ọ̀ṣì lórúkọ tàsámù pé wọ́n bá wọn ṣe ẹ̀sìn papọ̀ àtàsámù kò ṣe kí ni kò dé ibẹ̀ yẹn o àtàsámù kò gbà pé ká da ẹ̀sìn papọ̀ ẹ́ káwa bá ẹ̀ṣẹ̀ sí kẹ́hìnà bá a ṣe kí ni ká bá a ṣe tiwa nínú gbogbo táwọn afa ṣe lálàyé nínú rìwáyà tó wá nípa sábàbù nuzul suratul kafirun òun náà ní pé àwọn Quraysh wọn lọ bá anabi sọ̀sọ́lá èpè já kájọ parapọ̀ kájọ bá ẹ̀ṣẹ̀ sí tiẹ̀ tó bá dásìkò yìí kájọ bá ẹ ṣe tó bá dásìkò yìí dì ní kọ́nà kí ni kọ́nà bá a ṣe ọlọ́run wa mú àyà wa wa mú didi súra wa قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولا دين eh annabi ko ẹ̀yin kèfèrí o eh laabudu ma ta'budun a ní jọ ṣọdún yín papọ̀ mi ò ní bá ẹsìn tẹ́ẹ̀sì wálà antum abiduna ma abud ẹ̀yin náà ní bá mi ṣe tèmi lásìkò yìí abidun tó bá tún dọjọ́ iwájú àníjọ ṣe papọ̀ ẹ̀yin náà ẹ̀ ní bá ṣe papọ̀ níbi tẹlẹ́sì dé kóníkàlùkù ṣẹ̀sìn rẹ̀ kí ni tasamu tí Islam pèpè fún ọ̀nà ni live and let the others live ẹ̀yin ẹ gbé ẹ jẹ́ ká mi ṣe kí ni kó gbé ká respect kí ni ara wa kì í ṣe kájọ dá ẹsẹ̀ papọ̀ kó yé wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tábàlẹ̀ sọ pé tasamu nínú tasamu ká ṣe insof ká ṣe òótọ́ ká ṣe déédéé pẹ̀lú ara wa ká má jàǹbá ká má ṣàbòsí ara wa ká má torí pé eléyìí a ní misunderstanding bóyá fìkìrìyàn bóyá àkọ́díyàn bóyá kan kí wá pé tí ó jẹ́ papọ̀ mọ́ nírú eléyìí tó yẹ kí ni tó wọ́pọ̀ láàrin àwa kódà tí à ń ṣe ti sábà ara wa ilà súnà lónìí bí a bá ti ní mùkálàfà kan nípa fíkìr ó di pé ká má ṣe sọ pẹ̀lú ara wọn mọ́ ṣẹ̀gbọ́n lára ìṣe tàsámù ọ̀rọ̀ ká má ṣe sọ ẹ fẹ́ mú ọ̀rọ̀ èèyàn ẹ mẹsẹ̀ wíjẹ ló ẹ wà lọ gé láàrin àbíkẹ́ gé lórí àbíkẹ́ gé nídìí nítorí pé ẹ fẹ́ ṣe sọ́ọ̀fù pẹ̀lú kíni pẹ̀lú nítàn ẹ ṣe gbọ́n tó wí o ẹ ṣe mú ọ̀rọ̀ ẹ̀ wá láti bẹ̀rẹ̀ kẹwàá mú dókè kẹwàá líkì ẹ̀ papọ̀ torí pé ọ̀rọ̀ ó máa ń líkì ní ó máa ń líkì papọ̀ ní. àpapọ̀ àní tàṣámù àṣedédé pẹ̀lú ká máa gé ọ̀rọ̀ láàrin lórí pé afẹ́fẹ́ establish kí ni ohun tí a fẹ́ sọ kí ọlọ́run bá àlékẹ́ọ́lá kó sì àánú fún wa. àràpá àní tàṣámù fúnra wa náà ni pé kárí dáadáa lára ẹnìkan dẹ́sẹ̀ ni pé àpapọ̀ ká ṣe kí ká máa sọ mo sọ ọ̀rọ̀ kan ń jèlú kọ́lọ́ ṣàlékún dáadáa fún wa ee mo ní kí n tọwọ́ jámíà kọ́lọ́ bá kó ṣàlékún àánú fún wa kọ́lọ́ kó dúró tiwa tó náà kọ́ tá à ń sọ wọn pé ẹ ká ṣe insaf láàrin ara wa ẹ jẹ́ kí tàṣámùhù kó wá dé pé èmi pẹ̀lú ẹ anímùkálàfà àmọ́ n tí kì í ṣe tiyàn ẹ má jà á tì bọ̀ kọ́lọ́ kó ṣàlékún àánú fún wa sàrámà alẹ́kùn ráhùn tó lọ́ba kàtó. الله وبركاته الشكر آه، والتقدير للسكرتري التنفيذي لدار النعيم فجزاكم الله عنا كل خير نعم فبعد هذه المداخلات ننتقل فورا إلى الخطوة التالية التي هي الأسئلة لأنه يوجد عند الحاضرين والحاضرات بعض الأسئلة والذي عنده سؤال ليقوم ويطرح سؤاله فأمامنا المشايخ التي سيجيبون عن كل أسئلة بإذن الله تعالى أيوة تواجهوا بنيلوني إن شاء الله أنا كان كم أكبر هو أصوم بيبا إن شاء الله نعم السلام عليكم ورحمة الله وبركاته 对。